go. ecobank straight. every urgent five k nkọ. ecobank straight. e get why season twelve ecobank super rewards don land as e dey land before put five thousand naira for your ecobank account make e rest there for thirty days or open new ecobank account with five k pere fifty people go win twenty-five thousand naira every week for the next four months the grand prize na one million naira for four people. enter with your five k o ecobank straight. ecobank super rewards campaign na from october to january twenty twenty-two ask your brother sister friend neighbor to join and you go get something ecobank the pan-african Bank. This promotion has been approved by the Federal Competition and Consumer Protection Commission. Dem no dey tanda one place dey wait for life o, oh. you go sharparly waka go meet am. No be how many chance wey you get na im o, oh. na wetin you take am do na be the koko as day dey break dey go, cup after cup with better smell wey dey tinkolo body. Mm. and omioomio taste of Nescafe 3-in-1. Your day don't start gidigba be that o, it con still finish gidigba. Nescafe don't land now for sachet for shinkily 70 naira. With Nescafe, everything don't start be that o. Everything dey for Black Friday. Yes, and it's exclusive to Conga Yakata. Get extra 10% discount when you shop on Conga.com or Conga retail stores nationwide with your Access Bank or Verve cards. Before you buy anything this season, check prices on Conga.com. Conga, the e-commerce group you trust. This call is to the bold, to the audacious, to the ones whose fighting spirit is built into their DNA, to the ones who stand ready for new challenges, to the ones who find expression in authenticity. This is a call of duty to your destiny, an invitation to a higher call. This is a call to radicals. Be radical. Bet on yourself. Visit parimatch.ng to sign up today. Parimatch. Fired up to win. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Ẹ kú ojúbọ Ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ojúbọ ajábalẹ̀ tó ti dòde o <laughs> lórí Fresh FM tó kílẹ̀ falafala. ojúmọ́ owó ojúmọ́ là ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ ìtẹ̀síwájú ojúmọ́ ayọ̀ ńlá ojúmọ́ ore gbogbo ojúmọ́ gbogbo ore ojúmọ́ tó mọ́ wa lónìí nínú ojúmọ́ tó bá mọ́ yín ẹ̀yin náà lẹ́fẹ̀ẹ́nu ara yín sọ torí àwọn àgbàbọ̀ wọn ní ẹnu ara ẹni la fi kọ méje kó ni ó tún dùn kó dán fún wa láṣẹ olódùmarè kárí bá ti ṣe kárọ̀nà gbégbá já àbálẹ̀ ròyìn ní o ìkànnì fresh ni mo ti ń dún inú kulu ẹ̀ ni mo ti ń johùn sórí ẹ̀rọ àgbàgbé fresh one zero five point nine fm olókìtì bí ọ̀bọ òsì Aranda ẹkùn tí ò bá jọjú ẹni ni wá dá tiẹ̀ káwòrán àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí àti ìròyìn tí ń bẹnu wọn mo kó wá báyìí mẹ́rin ló wà níwájú mi hmm, olùkùn mi mò ń retí ẹ̀kọ́ náà darapọ̀ pẹ̀lú mi lórí ìròyìn àjá àbálẹ̀ Nigeria Tribune àti Vanguard wà ń bí pẹ̀lú Daily Sun àti The Punch ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin òun níbẹ̀ ló ń rọ̀ mí yìí àwọn àkòrí tó wà ń bẹ̀ kí n ra mọ́ gbé sí yín létí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìròyìn kan bẹ lójú ìwé ìròyìn àkọ́kọ́ ti nàìjíríà Tribune Fẹ́mi Alábí kí ló dé <laughs> yóò zí kọ́mọ owó lómi ọ̀sán àbí kọ́ra mọ́ bó ṣe sojú ni o ìròyìn kan bẹ ní ojú àwé àkọ́kọ́ ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí tó ń sọ̀rọ̀ pé láwọn ìpínlẹ̀ nílẹ̀ wa Nàìjíríà ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà fẹ́ ṣe ìrànwọ́ owó fún wọn wọ́n ní ìjọba àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà ó ṣe ìrànwọ́ owó tó tó bíi ọ̀tàléní ẹgbẹ̀ta ó dín mẹ́rin bílíọ̀nù owó náírà fún àwọn ìpínlẹ̀ wọ́n sì ní bí ìgbà mẹ́fà ní gba owó ọ̀hún ń bẹ lójúwé àkọ́kọ́ ìwé ìròyìn Nigeria Tribune àmọ́ tẹ́yìn bá jẹ́ dé ojúwé kẹrin rẹ̀ yóò bá ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ tán kọ́ síbẹ̀ ìròyìn kan sọ̀rọ̀ nípa ti àbọ̀ tí ìgbìmọ̀ olùwádìí tán gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ endsars tó jẹ́ fún gbogbo aráyé bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹ kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere wọ́n ní ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ní àwọn ń retí àbọ̀ ọ̀hún kan gbé wá sọ́dọ̀ àwọn kódà gẹ́gẹ́ bí ìwé ìròyìn ti nàìjíríà ti Vanguard ṣe sọ ó ní ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ní àwọn ń dúró ìgbésẹ̀ tí àwọn ìpínlẹ̀ àwọn gómìnà ní ìpínlẹ̀ ó gbé kíjọba àpapọ̀ lẹwa nàìjíríà ó tó gbé ìgbésẹ̀ títí ẹ̀ lórí ààbọ̀ ìgbìmọ̀ olùwádìí tó sọ̀rọ̀ nípa ti endsars àti tó ṣẹlẹ̀ ńbẹ̀ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní gbogbo aráyé ni wọ́n ń kan sára sáwọn tí wọ́n ní wọ́n jókòó bíríkótó wọ́n sì pé bíríkótó lórí ọ̀rọ̀ endsars tí wọ́n fi orí okòó ṣọ̀ọ́dún lórí ẹ̀ pé lóòótọ́ lẹ̀mí sọnù àmọ́ wọ́n ní awuyewuye kan tó ti bẹ̀rẹ̀ sínú ṣúyọ lórí ààbọ̀ wọn torí pé ẹnìkan tó jẹ́ bíi agbẹjọ́rò tí orí tiẹ̀ náà wà ńbẹ̀ ọ̀gbẹ́ni Abíọ́dún Jẹ̀lílì owó ní kókó tó jẹ́ ògbóǹtarigi agbẹjọ́rò kan nílẹ̀ wa Nàìjíríà SAN Senior Advocate of Nigeria ló ń pe òun ráwọn kùdìẹ̀kùdìẹ̀ kan nínú ààbọ̀ ọ̀hún tó sì jẹ́ pé tẹ́mátùgbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ó lè dá họ́ọ̀họ́ọ̀ sílẹ̀ ìbẹ̀ lójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune èyí tó jáde láàárọ̀ yìí òkè rẹ̀ ó ní ààrẹ Muhammadu Buhari ti ṣàlàyé pé ìṣàkóso òun ń dúró de àbọ̀ ìgbìmọ̀ olùwádìí tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ EndSARS torí pé ó dìgbà tí àwọn bá rí àbọ̀ òun kíjọba àpapọ̀ lẹwa Nàìjíríà tó mọ ìgbésẹ̀ tí àwọn ó gbé ìyún náà wà lójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí tó bá jẹ́ ti EndSARS ni nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ó wà lójú ìwé karùn-ún ìwé Vanguard tó jáde àmọ́ ṣá lára àwọn tó wà lára ìgbìmọ̀ tí wọ́n ní wọ́n jẹ́ ìgbìmọ̀ olùwádìí tí wọ́n tọpinpin wàhálà tó bẹ́ẹ̀lẹ̀ ní ti lẹ́kì tógètì ń jò ní táwọn kan pé ẹ̀mí sọnù táwọn kan ní ẹ̀mí ọ̀sọnù wọ́n ní ìgbìmọ̀ tó jábọ̀ pé lóòótọ́ ẹ̀mí sọnù ẹni tó léwájú ìgbìmọ̀ ọ̀hún ọ̀gbẹ́ni ẹ̀bùn adégorúwà ló ti ń pariwo síta pé lára àwọn ọmọ ìgbìmọ̀ tí àwọn jọ jókòó tí àwọn sọ̀rọ̀ síta ó ní hmm, wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò mọ́ àwọn àwọn wo ni wọ́n ní àwọn ikọ̀ tí ń ṣojú ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ni bí ìgbà tí wọ́n ń bínú sáwọn pé sẹ́nu yín lọ́tọ́ sí àwọn ọ̀rọ̀ tẹ́ sọ sí gbòòrò ayé ó ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard èyí tí ó jáde láàárọ̀ yìí àwọn ìròyìn tó jáde nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹwa nàìjíríà ni mò ń mú wá fún yín yìí ìròyìn kan sọ̀rọ̀ nípa ti ẹni tó jẹ́ bíi ajìjàgbara fún ti IPOB tó wà ní àhámọ́ lọ́dọ̀ àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ wa Nàìjíríà lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard ìròyìn kan wà ń bẹ̀ tí wọ́n ní àwọn tó wà ní àhámọ́ pẹ̀lú Kanu wọ́n ní àjọ DSS ń fìyà jẹ wọ́n nítorí kíni wọ́n ní torí pé wọ́n ń bá Kanu sọ̀rọ̀ àbí wọ́n ń ṣe ìfarakínra pẹ̀lú ẹ̀ agbẹjọ́rò Kanu ń lókèbò síbẹ̀ ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard ibẹ̀ ni mo ti ròyìn ọ̀hún. kan bẹ lójú ìwé keje ìwé ìròyìn ti Nigeria Tribune tí ọ̀fẹ́ dùn mọ́ èèyàn nú Fẹ́mi Alábí ìròyìn ọ̀hún sọ̀rọ̀ nípa ti àwọn tí wọ́n jẹ́ bí olórí òṣìṣẹ́ fún iléeṣẹ́ reluwé ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n ní ẹgbẹ́ wọn wọ́n ti ń sọ pé àwọn fẹ́ daṣẹ́lẹ̀ wọ́n ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ reluwé ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti ń gbáradì láti daṣẹ́lẹ̀ àná ni wọ́n sì ṣe ìtọ́wò kí gbogbo ọmọ nàìjíríà lè bá a mọ̀ pé àwọn òun ní ṣeréṣeré wọn ni ẹgbẹ́ ọ̀hún tó ní Nigeria Union of Railway Workers NURW wọn ni àti àwọn míì náà tó jẹ́ bíi ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ńbẹ̀ tó jẹ́ ti àwọn tí ọjọ́ wọn ti pẹ́ Senior Staff Association wọn ni ni wọ́n ṣe ìtọ́wò lámọ̀dídùn ọbẹ̀ nípa ti ìyanṣẹ́lódì àti ìdáṣẹ́sílẹ̀ wọn wọn ni kódà nǹkan pakasọ fún àwọn tí wọ́n ti Ìbàdàn lọ sí Èkó Kaduna lọ sí Àbújá àti Warri lọ sí Itakpe wọ́n ní kódà àwọn tí wọ́n fẹ́ wọ rélùwé ìṣe ni wọ́n tàn lánàá tó ní kálukú wọn wò yóríyórí nígbà tí rélùwé kọ̀ tí ò ṣiṣẹ́ ńbẹ lójú ìwé keje ìwé ìròyìn ti Nigeria Tribune tí ó jáde láàárọ̀ yìí jẹ́ sáré mú ìròyìn kan nínú ìwé ìròyìn ti The Punch tó jáde láàárọ̀ yìí tó ń sọ nípa ti epo bẹtiró. Hmm ìròyìn kan bẹ lójú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn ti the punch tó jáde láàárọ̀ yìí àwọn alágbàtà epo pẹtiró ti pé ó ṣeé ṣe kó jẹ́ pé jálá epo kan ní nàìjíríà one hundred and seventy naira ni a máa rà á hmm. àmọ́ iléeṣẹ́ tó ń pọn epo nílẹ̀ wa nàìjíríà nnpc àwọn ní àwọn ò faramọ́ kọlọ́njọ́ kó ṣàánú wa ni o ẹ̀ ń bá fẹ́ ka ìròyìn yìí yóò lọ sí ojú ìwé ìkọkàndínlógún ìwé ìròyìn ti the punch èyí tí ó jáde láàárọ̀ yìí ìròyìn tó ń wà nínú ìwé ìròyìn ti Nigeria Tribune kan wà tí ó tún kọ̀ọ̀yàn lóminú ní ojú ìwé ìkarùndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune ni wọ́n sọ pé ìpàdé kan tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ẹgbẹ́ òṣèlú APC tí igun kan ṣe àwọn jàǹdùkú kan tí wọ́n dè hámọ́ra ogun wọ́n ní wọ́n kọlù wọ́n bí ìpàdé ọ̀hún ojú ìwé ìkarùndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune ibẹ̀ ni mo ti rí kọ́lọ́hún ó ṣàánú wa lójú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune bákan náà ìròyìn kan wà ń bẹ̀ tó sọ pé Fálànà ní sọ fún ààrẹ Muhammadu Buhari pé kó gbé ìgbìmọ̀ olómìnira kan kalẹ̀ tí ó ṣe ìwádìí nípa ti ìkọlù sí ilé onídàájọ́ Òdìlì n tó ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn wo náà wà ń bẹ̀ àti pé àwọn wo gan ni wọ́n ń bẹ núùgò tí wọ́n ń jẹ́ jìnnì láwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn fáwọn tí wọ́n lọ ṣe ìkọlù ọ̀hún ń bẹ lójú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. àwọn kókó kókó tó ń bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ni mo rántí sí yín létí hùn ìròyìn kan bẹ lójú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune bákan náà ibi tíjọba àpapọ̀ lẹ̀ wa Nàìjíríà sọ pé ọ̀rọ̀ ASUU àti tí ASUU ń béèrè fún wọn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ní àwọn wá ojútùú sí gbogbo ìbéèrè ASUU kọ́lọ̀ ń jẹ́ kó rí bẹ́ẹ̀ lójú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n page twenty six ìwé ìròyìn ti Nigeria Tribune ibẹ̀ mo ìròyìn tó ń bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Daily Sun kì í ṣe ìròyìn tó dùn máa yàn nù o hmm. wọ́n ní gómìnà ìpínlẹ̀ Sokoto Aminu Tambuwa ló ti pé ìkọlù tó wáyé níjọba ìbílẹ̀ Ilela ní ìpínlẹ̀ Sokoto èèyàn tí ó ti bá rìn ó ti tó mẹ́rin mẹ́tàléní ogójì forty three hèèyé kọ́lọ́njọ́ kó ṣàánú wa ni o ojú ìwé kẹrin ìwé ìròyìn Daily Sun ibẹ̀ ni ìròyìn ọ̀hún wà ìròyìn nípa ti akẹ́kọ̀ọ́ OAU tí wọ́n ní ẹ̀mí rẹ̀ sọnù tí wọ́n sì wá wá wá tí wọ́n tọpinpin rẹ̀ dé ilé ìtura kan ní ilé Ifẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé Timothy Adégòkè wọ́n ní ọ̀rọ̀ kan tí ń jà rìnrìn pé ìṣe ni wọ́n ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ti sọ̀rọ̀ pé kò rí bẹ́ẹ̀ o iléeṣẹ́ ọlọ́pàá láti ìpínlẹ̀ Ọ̀ṣun ní wọn ò ṣá Timothy wẹ́lẹ́wẹ́lẹ́ o wọ́n ní bí àwọn ìròyìn kan ṣe ń gbé ó ń bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Daily Sun tó jáde láàárọ̀ yìí. ẹgbìnrin ọ̀tẹ̀ lọ̀rọ̀ tí ń bẹ lójú ìwé kẹfà ìwé ìròyìn ti Vanguard tó jáde láàárọ̀ yìí o torí pé bá a ṣe ń sọ̀rọ̀ ilé alájà gogoro alájà mọ́kànlé ní ogún tó wó lulẹ̀ ní ìpínlẹ̀ Èkó ń jò ní tó sì gba ẹ̀mí ilé kan tún dà wó ní Badagry hmm, hmm ojú ìwé kẹfà ìwé ìròyìn ti Vanguard lọ́wà bọ́gbẹ̀mí bí ọ̀gbẹ̀mí ẹ̀ ń bá rí ìwé ìròyìn ti Vanguard tó bá rí kà tàbá débẹ̀ àtúpẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ sílẹ̀ ńbẹ̀ ìròyìn ń bọ̀ lórí ẹ̀ tàbá ráàyè ìròyìn ọ̀hún tún sọ̀rọ̀ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Vanguard tó sọ pé ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà ti ṣe ìlérí pé gbogbo tí ASUU ń béèrè fún láàrin ọjọ́ méje làwọn ò ojútùú sí tó bí mo ṣe kà á ó tún bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard bákan náà tó jáde láàárọ̀ ìmọ̀ tí mo kọ́ àwọn tó jẹ́ bí akẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ láàrin ASUU àti ìjọba àpapọ̀ ẹ jẹ́ n ta kán lọ sí ojú ọjà kí n sáré ta ọjà pápápá ìgbà tí n bá dé àwọn tá a bá lè múnú àwọn ìròyìn tó jáde lónìí àmọ́ túṣu désàlẹ̀ kòkò ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. owó ti rọ̀pọ̀ òye. <laughs> Christ Apostolic Church Canaanland Ìlúpéjú Estate Akobo Ibadan. tó tún ṣàgbékalẹ̀ àjọ̀dún ìsọjí twenty twenty one church anniversary revival pẹ̀lú àkórí ẹ̀ ní òru náà ọba kò lè sùn the king could not sleep Esther six one bẹ̀rẹ̀ láti Monday fifteen sí Friday nineteen oṣù kọkànlá November ọdún twenty twenty one tá wà yìí láti Monday sí Thursday aago márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ ni o Friday nineteen aago mọ́kànlá lẹ́ títí di àfẹ́júmọ́ ọjọ́ kejì àwọn tí Ọlọ́run máa lò ni prophet Akínọlá Fáṣàwẹ̀ prophet Timothy Ọlálẹ́kan pastor David Olajide. DS àkó àkóbọ̀ pásítọ̀ gbẹ̀ngà owó great pastor olórí ẹ̀rí evangelist adébáyọ̀ glorious wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiah olúbóyè ọládèjì jp general evangelist cac worldwide lólùgbàlejò àgbà counseling adé tún máa wà fún gbogbo èèyàn tó bá fẹ́ rí bàbá ọlọ́run àpọ́stélì babalọ́lá ó máa dábìrà láyé gbogbo ní kòjìpẹ̀dá nítorí pé gbogbo aláàánú rẹ kò ní lè sùn títí yóò fi ṣe ọ́ lóore tó o bá wá ire ayé rẹ ó kí ló ṣe tẹlifíṣàn yìí tóun rẹ̀ ò já ó tún wá ń wò bàìbàì. kí ló dènà táwọn èlò tí ń lo nánú yàrá ìwà dẹnu kọlẹ̀. ọ̀gá tipátipá ni mo fi rí oorun sùn látàrí ariwo tí jẹnẹrétọ̀ rẹ̀ ń pa. wàhálà wà fẹ́ni tí ò mọbi tí wọ́n ti ń ta ojúlówó ohun èlò tí ń lo náà lẹ́ńtíríkì o. solar telecoms àti electronic store jagaban láàrin àwọn tó ń ta ojúlówó fóònù àti electronics pẹ̀lú owó tí ò kájàra lọ lákòókò yìí bákan náà ni solar ta máa fún yín ní ìdá ogún lórí àwọn ẹ̀rọ bíi flat screen tvs deep freezers generator air conditioners gas cooker àti àwọn ohun èlò yòókù tẹ́ bá rà l lọ́wọ́ wọn. kí ló ń dúró dè kàn sí èyíkéyìí yàrá ìfihàn solar tó wà ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way jayalẹ ní dùgbẹ̀ balloon building àbáyọ̀mí bus stop ìwó road solat mega store ní mọ́kọ́lá àti challenge ìlú ìbàdàn lọ sí èyíkéyìí tó bá súnmọ́ lónìí kó o rọjú lọ́wọ́ fóònù àti electronics tó gbámúṣé. pé solat electronics lónìí sórí oh seven oh one six eight four one six three oh tàbí oh nine oh seven four three four nine seven eight five. àjọsọ àtìlànà ń tẹ̀lé ń bẹ o. o gbọ́dọ̀ jẹ̀gbádùn ayé tó dára. hallelujah. hallelujah. Christian Church International clocks 55. The general public is cordially invited to come and rejoice with us on the 55th anniversary celebration of the Christian Church International. Theme, The Great Commission. Benio o, Nijo Christian Church International ń pè síbi ayẹyẹ àjọ̀dún ọdún karùnléláàádọ́ta pẹ̀lú àkòrí iṣẹ́ ìránṣẹ́ ńlá náà. Benio Cathedral of Christian Church International, Ọlọ́runṣògo Àkọ́rọ́ Road, Battle. Day Sunday twenty first November twenty twenty one. Time p.m. 9 a.m. prompt featuring praise and worship, choir rendition, message, prayer, anniversary celebration, and lots more. Ministering His Lordship Bishop Deo Oyelade JP and other anointed ministers of God. Come and you will never remain the same again. God bless you. Announcer Christian Church International. Hallelujah, hallelujah, hallelujah. ó tún ti pé o. fún ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún ni. tí àkórí rẹ̀ ń jẹ́ kò sí gbèǹdéke mọ́. no more limitation. ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún tí ìjọ CAC ṣàgbékalẹ̀ rẹ̀. tó mọ̀ ń wáyé ní Babalọlá International Memorial Miracle Car. ìkejì arákejì ìpínlẹ̀ Ọ̀ṣun. máa bọ̀ wá darapọ̀ nínú ìpàgọ́ àdúrà tọdún yìí. fún ìgbàlà pípé ìwòsàn ìtúsílẹ̀ àtàlùyọ rẹpẹtẹ. wá House máa di ṣíṣí fún ìgbà kejì. lákòókò ìpàgọ́ àdúrà yìí ẹ̀ẹ̀mẹta di ṣíṣí rẹ̀ lọ́dún. bákan náà odò tí àpọ́sù Babalọlá yà sí mímọ́ yóò di ṣíṣí lẹ̀ fún nípòdípò láti àdúrà ọjọ́ wednesday thursday àti friday ọ̀sẹ̀ yìí ni o àwọn olórin ẹ̀mí bíi bísí aláwìyé àlùkò lẹ́kọ̀ọ́ rẹ̀ mí lẹ́kọ̀ọ́ ọmọ dáfídì elijah akitunde ọlọ́run kò sọ bẹ́ẹ̀ olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni yóò mọ forin ẹ̀mí jíṣẹ́ ìgbàlà pẹ̀lú àwọn wòlíì ọlọ́run alààyè pastor friday andansi assistant camp coordinator prophet olúwalọ camp coordinator prophet Ezekiah. o ọládèjì general evangelist cac worldwide pastor so ọládélé president cac worldwide dájúdájú ìyanu alẹ́ ní gbèǹdéke yóò farahàn nú ayé rẹ̀ ìmọ́tótó borí àrùn o. ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìmọ́tótó jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀pákùtẹ̀lẹ̀ tó lè mú ìlọsíwájú bá ìlú bẹ́ẹ̀ sì ni aṣíwájú nínú ohun gbogbo àmúyangàn ní ìpínlẹ̀ yìí jẹ́ àmọ́ ṣá o aṣíwájú tó máa ń tó ń ṣe kò ní í lajú rẹ̀ sílẹ̀ kí náà rẹ̀ jájò rẹ̀yìn ẹ wá gbọ́ o ṣé wọ́n ní mọ́foko mi jáàlà ọjọ́ kan là á kọ́ ọ láti àkókò yìí lọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò máa fi kélé òfin gbé gbogbo àwọn kọlọ̀rọ̀ sí ọ̀bùn asọnilẹ́nu tí fi ojoojúmọ́ da ilẹ̀ tàbí ìgbọ̀nsẹ̀ sí àwọn òpópónà ọ̀nà ojúṣàn àgbàrá àti gbogbo adágún odò àti èyí tó ń sàn. Hmm, wọ́n ní àwífúnni kó tó dání àgbà àjàkadì ni àmọ́ ṣá o yínníyínní kẹ́ni ṣèmí ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ tó ti ṣe tán láti máa ṣe sàdánkátà àwọn agbègbè tó bá mọ́ tóní jùlọ pẹ̀lú ẹ̀bùn tó jọjú nígbà tí wọ́n máa fi àbùkù kan àwọn agbègbè tó bá dọ̀tí jù lórí ẹ̀rọ móhùnmáwòrán ìwọ náà kópa tirẹ̀ láti ran ìjọba gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ láti dènà ẹ̀gbin ní ìpínlẹ̀ ọ̀yọ́ olùkéde Ministry of Environment and Natural Resources lábẹ́ àkóso ọ̀gá àwọn akólẹ̀ ọkùnrin jẹ́jẹ́ Abíọ́dún Òní. At Krava University, admission is in progress. Programs on offer include undergraduate, postgraduate, part-time, HND conversion, foundation and pre-degree programs in faculties of law, humanities, education, natural sciences, engineering, environmental studies, communication and media studies, basic medical sciences and agriculture. New programs include entrepreneurship, radiography and radiation sciences, agricultural economics, agricultural extension, animal science, crop science, peace studies and conflict resolution, surveying and geoinformatics mathematics, and medical laboratory science. Our tuition fees affordable and payable in three installments. Visit www.acu.edu.ng for online application, screening, and admission letter. Giving our state-of-the-art facilities, well-equipped libraries, decent learning environment, and distinguished lecturers. Apply now by logging on to www.acu.edu.ng or call 0814 592-0637. Ajay Carver University, raising godly intellectuals. Oyalẹ́lẹ́nu ṣoṣo TSC Mountain Top Ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o. Ìrànlọ́wọ́ àwọn akọni lágorí ti twenty twenty one. Ó yá gbogbo aládùúwà. ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa. nínú pàdé àdúrà májẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o. God of our father. látọjọ́ monday twenty second di friday twenty sixth november help for the hero. làkórí God of our father. jésù ìrànlọ́wọ́ aláìléèyàn. fẹ́ lu àwọn ìránṣẹ́. prophet mark akínbíyì. pastor akínpẹ̀lú. reverend wálé adéoyè. prophet wùmí jésù yínká. prophet síyọláyà. prophet ẹ̀sáyà ọ̀ aládé ọmọ wòlíì. bishop and prophetess lucas. àwọn olórí ẹ̀mí ìlà ìjà kí tó ní ọlọ́run sọ bẹ́ẹ̀ kámi rí òbò yẹmi david bọ́sẹ̀ super esther palẹ̀mọ́ táíwò ògùn bí yìí ọ̀pẹ́yẹmí madu mayo wali dámi lọ́lá daniel tolú ibi tó yẹ olùgbàlejò ní wòlíì olúfẹ́rẹ́ òní prayer city títí ẹsẹ̀ mẹ́tẹ́ntọ̀bìlẹ́lẹ́nu sọ́nsọ́ra ti máa pàdé o ètò àyẹ̀wò lẹ́yìn ọ̀fẹ́ máa wà fún gbogbo èèyàn ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yàgbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbàjọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi bọ́rọ̀ bá ṣe ń fẹ́ àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ àtẹ́wọ́ gbà wọn ẹ̀bùn kàbìtì kàbìtì ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olú iléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. ẹ wá gbọ́n tólúwa sọ o kẹ́ ẹ fi sanwó kẹ́ ẹ má bàa gbàgbé kẹ́ ẹ lè darapọ̀ mọ́ àìmọye ènìyàn tí ó gba ìyanu lọ́wọ́ olórúkọ ẹ̀rù. ẹ̀rù rẹ tó bá ọlọ́run o ẹ̀rù rẹ tó bá ọ. olórúkọ ẹ̀rù ọjọ́ jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá nineteenth of november twenty twenty one ọjọ́ májẹ̀mú tọ́lọ́run dá pẹ̀lú evangelist rebecca fọlábí ẹ̀rù rẹ tó bá it's a mandate to be fulfilled it marks the seventeenth edition of covenant praise night by Christlight Singers International and Evangelist Rebecca Folabi Eruretoba featuring Evangelist Dr. Bolare, Evangelist Yemi Davis Latabule, Evangelist Folake Fagui JP and numerous gospel musicians pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run fún ìrántí wa Reverend Olubiyi àti Pastor Ọlájìmí pẹ̀lú àkòrí olórúkọ ẹrù ẹ pàdé Ọlọ́run májẹ̀mú ní àṣálẹ̀ ìyìn olórúkọ ẹrù Assemblies of God Church opposite NNPC Àpáta Àpáta Ìbàdàn látàgọ́ mẹ́sàn-án alẹ́ títí dàfẹ̀mọ́jú make sure you are there. You are there bàbá bọ́láǹwá aláwòye dé. àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdì gbọ́lágun ara ẹ wá bíbà pẹ̀lú ewé àtẹ̀gbọ́ ilẹ̀ bá bá wa ọ̀nà àbáyọ dé. bórí bá ti kún alábẹ́ni ká wá lọ. bódò bá ti kún àgbàlagbà ọmọ ẹ̀ lọ́rọ́ kan. gbogbo ẹ̀dá tó ní kalẹ̀ hìn. lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tó tó mọ́ wọn. ẹ mọ́kàn balẹ̀ ọ̀nà àbáyọ dé. bàbá bọ́láǹwá aláwòye ló ní express ọ̀nà jọ ládùúgbò kankan ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí o oh eight o oh eighty six twenty three twenty five ninety four àti o oh eight one twenty two fifty two thirty seven seventy nine bàbá bọ́lárẹ̀wá aláwòye ló ní ẹ̀ tújúká ayọ̀ ló kàn ó. Congratulations to you, Alaji Engineer Professor Sabit A. Olagoke JP, the Vice President, Bergleaf Elder Foundation USA. Àdúpẹ́ Orísun Kadun, àyájọ́ ọjọ́ bíi mi ìtúbà yín láyọ̀ lálàáfíà fún tọdún twenty twenty one yìí lọ́jọ́ kẹwàá oṣù kọkànlá. Ọ̀pọ̀ ètò láti pe amọ̀ sílẹ̀ tó bá Dogunjo oṣù kọkànlá ọdún yìí la máa ṣèdúpẹ́ tòun tayẹyẹ onímẹ́rin lọ́kan àkọ́kọ́ nìfisójú àyè gẹ́gẹ́ bíi mọ́gàjé ààrẹ alasa dynasty èkejì ní commissioning of national mall mosque fún sísin ọlọ́run ọba Allah pẹ̀lú ẹ̀kẹta tó jẹ́ foundation lane of medical center ẹ̀kẹrin inspection of national headquarters sachet water factory gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà láti sọrí àyájọ́ ọjọ́ bí professor engineer S.A. Ọlágòkè J.P. ní ẹlẹ́yinjú àánú aṣọ́re kiri afẹ́nifẹ́re as you celebrate your new age may you live long and continue to prosper more. happy birthday happy birthday. agbára jíǹde jésù ló lè sọ ni dòmìnira kúrò lọ́wọ́ agbára òkùnkùn tí ń sọ ọmọ ọba dẹrú jésù ń pe gbogbo ọkùnrin tí wọ́n fẹ́ jẹ ọkùnrin nítòótọ́ nínú gbogbo ìdáwọ́lé wọn síbi àkànṣe ìṣòro tó wà fáwọn ọkùnrin nìkan lọ́jọ́ ẹtì november nineteen twenty twenty one ní dédé aago mẹ́wàá àṣálẹ́ nínú ìjọ the lost city gospel grace ministry ma ali layout off akerefon street meridian bus stop níkọjá nnpc àpáta ìbàdàn. do you desire to be excellent as a man? then join us at the dominion night with the theme fire of dominion come and receive divine power far to have dominion in all your endeavors. This Friday, November 19, 2021, at 10 p.m., ministering are Pastor Cornelius Adebayo, Pastor Sam Adekagun, and the host, Pastor Enoch Folorenshaw. This dominion vigil is for men only at the Lord City Gospel Grace Ministry, MA Ali Layout, off Akerefon Street, Meridian Bus Stop, Apata, Ibadan. Your testimony is sure if you attend the vigil. Jesus is Lord. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ káàbọ̀ látọjú ọjà ajá balẹ̀ ròyìn ń tẹ̀síwájú ìkànnì fresh lẹ ti ń gbọ́ mi tó ẹ̀mọ́ ìbínú àwọn kan ní mi ọ̀dà kọ̀ mi ẹni ìtàn olúṣẹ́gun bámidélé ló kọ̀ mi ẹjẹ́ nǹkan bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn ti Vanguard tó jáde láàárọ̀ yìí bó tiẹ̀ jẹ́ pé gbogbo ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí ló fẹ́ kó àǹkó ìròyìn tí mo fẹ́ kà yìí ìròyìn tí mo fẹ́ kà nú ìwé ìròyìn Vanguard ó nú ìwé ìròyìn ti Nigeria Tribune náà bẹ́ẹ̀yàn bá rí ojú ìwé karùn-ún ìwé sí ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard náà bákan náà nípa ti ọ̀rọ̀ endsars ni àti ti ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà tí wọ́n fẹ́ ṣe gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé kì í ṣèròyìn mọ́ pé ìgbìmọ̀ kan jókòó wọ́n sì ṣe ìwádìí lórí dúkù tó wáyé àti wàhálà tó ṣẹlẹ̀ nípa ti ọ̀rọ̀ endsars nípa bí àwọn ọlọ́pàá sars ṣe ń fúngun máwọn èèyàn àti ohun tó ṣẹyọ níbi ti Lekki gate níjọ́ ní ibi tí wọ́n ti ní ẹ̀mí àwọn ọ̀dọ́ kan sọnù gẹ́gẹ́ bí ìròyìn Vanguard ṣe kọ lójú ìwé karùn-ún rẹ̀ ààrẹ Muhammadu Buhari sọ pé lánàá pé òun dúró de ìgbésẹ̀ táwọn gómìnà fẹ́ gbé kó tó di pé ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ó mọ ohun tóun ṣe lórí àbọ̀ ìwádìí tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ti EndSARS gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní àwọn gómìnà bíi ti ìpínlẹ̀ Rivers Delta Ògùn àtàwọn míì ni wọ́n ti kọ́kọ́ jábọ̀ tiwọn kó tó di pé ìgbìmọ̀ olùwádìí ti ìpínlẹ̀ Èkó gbé àbọ̀ tiẹ̀ kalẹ̀ lórí ìṣekúṣe tí ọlọ́pàá ń ṣe àwọn aráàlú àti tó ṣẹlẹ̀ níbi ìbọn tó dún kẹ̀kẹ̀kẹ̀ ní Lekki toll gate wọ́n gbé àbọ̀ wọn kalẹ̀ fún gómìnà Babájídé Sanwó-Olú ní ọjọ́ márùn-ún báyìí sẹ́yìn gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọn ní àwọn awuyewuye kan ti bẹ̀rẹ̀ sí ní ṣúyọ lórí àbọ̀ ìwádìí ìgbìmọ̀ olùwádìí ti tó géètì lẹ́kí tí wọ́n gbé ìwádìí wọn kalẹ̀ tí wọ́n sì jábọ̀ wọn fún gómìnà sanwó-olu ní ìpínlẹ̀ èkó wọn ní àwọn kan tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lára àwọn tí wọ́n jókòó pé bíríkótó lórí ìwádìí ọ̀hún ọ̀gbẹ́ni ẹ̀bùn olú adégoruwà ló ń sọ pé àwọn kan tó jẹ́ bíi aṣojú ìjọba wọ́n ti ń dúnkokò mọ́ àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ olùwádìí tí onídàájọ́ Doris Okuobi retired tí ó léwájú wọn wọ́n ní àwọn kan ń dúnkokò mọ́ wọn wọ́n sì ń pe àwọn ní kókókọ láti rí i pé wọ́n bà wọ́n ló kọjẹ́ ọ̀gbẹ́ni Abíọ́dún owó ní kókó san tó ń jẹ́ bí agbẹjọ́rò tí fún ìpínlẹ̀ Èkó ló pé nínú ìwádìí kan tí wọ́n ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe fún ní Arise TV lánàá ló ti sọ pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan wà níbi ìwádìí ọ̀hún oníṣẹ́ ká wa jẹ ìrẹsì àbọ̀ ìwádìí ìgbìmọ̀ olùwádìí nípa ti ọ̀rọ̀ lẹ́kì tó gètì ń pa òkúta ààrẹ muhammadu buhari nú ọ̀rọ̀ títí ẹ̀ tó ń sọ fún ẹni tó jẹ́ bíi akọ̀wé àgbà sí ìjọba ilẹ̀ amẹ́ríkà lánàá nílùú àbújá anthony blinken ló ti pé ìgbésẹ̀ tó bá yẹ káwọn ó gbé làwọn ó gbé ó ní òun dóde kí ààbọ̀ òun kó balẹ̀ sórí tábìlì òun ó ní ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí wọ́n ti ṣèwádìí lọ lọ́tún lọ́sì wọ́n sì ti jábọ̀ ó ní ààbọ̀ òun lòun fẹ́ rí fún ara òun kóun sì mọ̀ ní táwọn gómìnà ìpínlẹ̀ tí wọ́n ń jábọ̀ lórí ọ̀rọ̀ yìí fẹ́ ṣe kó tó di pé ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà náà ó gbé ìgbésẹ̀ ó ní àwọn fáwọn gómìnà ọ̀hún láàyè láti mọ tí wọ́n fẹ́ ṣe torí pé ìjọba àwa ara wa la wà yìí kì í ṣèjọ ìjọba kanjúkò ó ní lẹ́yìn ìgbà tó ń bá mọ tí àwọn gómìnà ìpínlẹ̀ fẹ́ ṣe ìgbà náà làwọn tó mọ ìgbésẹ̀ tíjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà yóò gbé nínú ọ̀rọ̀ tiẹ̀ akọ̀wé àgbà síjọba ilẹ̀ amẹ́ríkà ó ṣàpèjúwe ààbọ̀ ti ìwádìí ensars gẹ́gẹ́ bí ìjọba àwa ara wa tó wà lójú iṣẹ́ ó ní òun sì mọ̀ pé àwọn ń wòye àwọn sì mọ̀ pé láìpẹ́ ìgbésẹ̀ tó tọ́ wáyé lẹ́ka ti ètò ààbò tí wọ́n sì ṣe pàṣípààrọ̀ àti jìrọ̀ àwọn kan síra wọn láti rí i pé ẹ̀ka ètò ààbò lẹ́wà Nàìjíríà ń ṣiṣẹ́ nígbà tó ń sọ̀rọ̀ nípa pé wọ́n yọ Nàìjíríà kúrò lára orílẹ̀-èdè tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n yìí fààyè gba ẹ̀sìn wọ́n sì ń ṣe ẹlẹ́sìnmẹ̀sìn ààrẹ Muhammadu Buhari bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ohun tíjọba òun wà fún ó ní ìjọba òun wà pé kí oníkálukú tó bá fẹ́ sin ẹ̀sìn tó wù kó máa sìn ó ní kò sì sí ẹni tí ó máa gbógun ti yàn tàbí fúngun mẹ́nìkan pé ó ń sin ẹ̀sìn tó ti ọkàn rẹ̀ wá inú rẹ̀ dùn sí bí ilẹ̀ Amẹ́ríkà ṣe ń ṣe àtìlẹ́yìn ọlọ́kanòjọ̀kan nípa ti àwọn irinṣẹ́ ìjagun tí wọ́n fún ilẹ̀ wa Nàìjíríà láti kojú àwọn agbésùmọ̀mí tí wọ́n ń fojoojúmọ́ bá wàá fínra ó ní pẹ̀lú ìrànlọ́wọ́ tí wọ́n ń ṣe yìí apá àríwá ilẹ̀ wa nàìjíríà bíi tí wàhálà ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ látọdún 2015 àwọn ohun ẹ̀rí máa jẹ́mi ìṣó tó jẹ́ bí ohun ìwúrí ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ látìgbà tí ilẹ̀ amẹ́ríkà ti ń ṣe àtìlẹ́yìn ó ní àwọn ń ṣe èyí láti rí i pé àníṣe ohun tó wà lọ́kàn àwọn láti ṣe fún àwọn ará ìlú làwọn ó ṣe ẹ̀wẹ̀ ọ̀gbẹ́ni ẹ̀bùn adégoruwa ti bẹ̀rẹ̀ sí ní kẹ́gbàjarè síta pé àwọn kan ti ń dúnkokò mọ́ àwọn tí àwọn jẹ́ ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ tó jókòó tí wọ́n ṣèwádìí lórí wàhálà tó ṣẹlẹ̀ ní Lekki toll gate tí adájọ́ fẹ̀yìntì Doris Okuobi tó léwájú àwọn ó ní àwọn kan tí wọ́n jẹ́ bíi òṣìṣẹ́ ìjọba ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò mọ́ àwọn tí wọ́n sì ń sọ àwọn ní òkọ̀kọ̀kọ̀ láti rí i pé wọ́n ba ààbọ̀ èsì náà wọ́n bà gbogbo ẹ̀ jẹ́ àbọ̀ ìwádìí àwọn wọ́n bà jẹ́ ó ní ẹnìkan tán pè ní Tèmítọ́pẹ́ májẹ̀kódùnmí ló ti ké gbàjarè pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rojọ́ lóríṣiríṣi pé ẹ wò ó ẹ wá wò ó àníṣe àbọ̀ ìwádìí wọn ń pàkúta díẹ̀ díẹ̀ torí pé ó kọ gbogbo àwọn tó fara kó níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún kò sẹ́ńtọ́ dákọ wọn adégorú wà nígbà tóun ó sọ̀rọ̀ ní tiẹ̀ ló ṣe rí àbọ̀ tí wọ́n ṣe ọ̀hún àti gbogbo ìwádìí wọn tí wọ́n ní wọ́n ṣe ó ní àwọn rí bí ìgbà tó jẹ́ pé àwọn kan fẹ́ máa lo ohun táwọn gbé kalẹ̀ láti máa fi tako àwọn ni ó láwọn sì ń fura pé ìjọba ni wọ́n ń ṣiṣẹ́ fún ó ní kò sí ó kọkókọ tí wọn ò tí ì mọ̀ pé àwọn tán ó ní ó sì ń dùn àwọn pé wọ́n fẹ́ máa bà wọ́n ló kọjẹ́ ó ní òun fẹ́ sọ kinní kan fún yín pé kò sẹ́ni tó wà níbi ìgbìmọ̀ ọ̀hún tó mọ̀ọ́mọ̀ lọ́bì lọ́kòkó pé òun fẹ́ wà níbi ìgbìmọ̀ olùwádìí tí ó wádìí ń tó ṣẹlẹ̀ ní Lekki toll gate níjọ́ ní ó ní His Excellency gómìnà ìpínlẹ̀ Èkó fúnra rẹ̀ ló ń pe àwọn tó sì yan àwọn ó ní àwọn sì rí bẹ́ẹ̀ ni pé wọ́n pe àwọn sí iṣẹ́ láti sin ilẹ̀ bàbá àwọn ni ó ní kí wá ló dé kí wá ló ṣẹlẹ̀ gan tó fi jẹ́ pé ńgbà táwọn pé bíríkótó pé bíríkótó pẹ̀lú ọkọ̀ táwọn ní táwọn sì jẹ́ ọlọ́pọlọ pípé àwọn ṣèwádìí ọ̀hún tán àwọn sì gbé àbọ̀ kalẹ̀ ìṣe ni àwọn kan tó ń jẹ́ bíi aṣojú ìjọba ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pe àwọn lókọ̀kókọ̀ tí wọ́n sì ń wá oríṣiríṣi ẹ̀sùn sáwọn lọ́rùn ó ní kódà níbi tí wọ́n sọ dé wọ́n ní àwọn gba rìbá àwọn kí làwọn ò fi rìbá ṣe ó ní bó tẹ̀ jẹ́ pé gómìnà ìpínlẹ̀ èkó àtijọba ìpínlẹ̀ èkó ti pé láàrin ọ̀sẹ̀ méjì ni kí àwọn kọkíní ọ̀hún ẹ̀dà ọ̀hún sínú ìwé wá fi lélẹ̀ síwájú ìjọba ó ní àmọ́ síbẹ̀ náà àwọn kan sì wà tí wọ́n ń pé ọ̀dà o ohun tí wọ́n sọ yìí kò rí bẹ́ẹ̀ àwọn kan pò rí bẹ́ẹ̀ ó ní ìjọba ní ìpínlẹ̀ èkó wọ́n ń pé kí àwọn ará ìlú kí wọ́n mọ̀ kó kó mọ̀ fún àwọn lọ́rùn pínpínpín àmọ́ àwọn kan tí wọ́n ń ṣiṣẹ́ fúnjọba wọ́n ń fojoojúmọ́ sọ òkò ọ̀rọ̀ sáwọn ó ní gbogbo ohun tí wọ́n ń fẹ́ pátápátá ló wà ní ìkí àtòun o àti ìṣẹ̀lẹ̀ àti ààbọ̀ àti gbogbo ìwádìí tí àwọn ṣe ó ní bí ẹnìkan bá ní òun fẹ́ rí àwọn ó sì fi hàn án àmọ́ kí ẹnìkankan mọ̀mọ́ pe àwọn ló kọ́kọ́ kọ́mọ́ kọ́mọ́ di pé wọ́n lọ́mọ dárúkèrúdò sílẹ̀ ó sọ̀rọ̀ ó ní àwọn tí wọ́n ti ṣiṣẹ́ kí wọ́n tó rókọ àwọn tí wọ́n sì ti ṣiṣẹ́ kó tó di pé wọ́n pè wọ́n ní ọmọlúàbí òun làwọn kan tí wọ́n ń ṣojú ìjọba lórí pé ààbọ̀ tí àwọn jẹ́wò tẹ́ wọn lọ́rùn bẹ̀rẹ̀ sí ní fẹ́ mọ́ pé àwọn lóókọ kóókọ ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní pé àwọn lóókọ búkú wọ́n sì tún fi ọ̀rọ̀ kọ̀bákùgbé kọlu àwọn ó ní àwọn ò ní dákọ̀ àwọn èèyàn o ṣùgbọ́n àwọn mọ̀ sọ pé àwọn tí àwọn jókòó láti ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ Lekki gate àwọn kì í ṣe oníwà àbàjẹ́ ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard èyí tó jáde láàárọ̀ yìí. ìròyìn kan bẹ tó ń sọ̀rọ̀ nípa ti Sunday Igboho àti Yorùbá Nation ti ń bẹ ní ojú ìwé ìkẹwàá ìwé ìròyìn Vanguard kí n sáré mu kó tó di pé màá tún sáré tajà pàápàá. Hmm. bàbá Akíntóye ti ké gbàjarè síta aléwájú ẹgbẹ́ kan nílẹ̀ kóòtù òjìbí tí wọ́n ń jìjàgbara pé kí ilẹ̀ kóòtù òjìbí ó dá dúró wọ́n pera wọn ní ìlànà ọmọ òdua ioo professor banji akintoye ló ti pariwo síta pé ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà wọ́n ti ń pè lára àwọn tí àwọn jọ wà nínú ẹgbẹ́ kan náà pé kí wọ́n lò wọ́n tako òun wọ́n fẹ́ ṣe ní ọmọ iná là síná hmm. nínú ọ̀rọ̀ tó sọ lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard níbi tí ìròyìn ọ̀hún kalẹ̀ sí ná pé àwọn tí àwọn wà nínú Yorùbá Nation tí àwọn sì ń jìjà pé kílẹ̀ kóòtù òjì bí ọ́ rọ́wọ́ mú ó ní lára àwọn náà níjọba àpapọ̀ lẹwa nàìjíríà fẹ́ lò bóyá nítorí ìbínú kan tàbí ẹ̀hónú kan tó wà nínú wọn láti lò ó tako òun Banji Akitoye àtàwọn míì tí àwọn jọ ń kọ̀wọ́ rìn láti sọ àwọn lóko burúkú nínú ọ̀rọ̀ tí baba Akitoye fi síta tí ẹni tó jẹ́ bíi akọ̀wé ẹgbẹ́ ọ̀gbẹ́ni Maxwell Adeleye náà tọkọ ló ti pé àwọn kan tínú ń bí nínú ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà lọ́rọ̀ ti Sunday Adéyẹmọ nínú wọn ti ń dùn pé ó dáa bẹ́ẹ̀ bí wọ́n ṣe kọlu ilé Sunday Adéyẹmọ níjọ́ ní tí ó sì jẹ́ pé ẹ̀mí sì tún sọnù ńbẹ̀ wọ́n ní kódà inú wọn ń dùn bẹ́ẹ̀ ni wọ́n ń pé ó dáa bẹ́ẹ̀ bí Sunday Adéyẹmọ ṣe wà ní ọgbà ẹ̀wọ̀n ní ilẹ̀ Benin tó sì jẹ́ pé ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà náà la tọpinpin pé wọ́n mọ̀ sí bí wọ́n ṣe dé síbẹ̀ wọ́n ní kí wàá lẹ̀ṣẹ̀ Sunday Adéyẹmọ Sunday Ìgbòho tó fi di pé àwọn kan nínú ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà tún ń bínú rẹ̀ tínú wọn sì ń dùn sí ntí ńlá kọjá wọ́n ní ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ Sunday Adéyẹmọ ni pé ó dé lójijì ó sì fẹ́ẹ́ máa di pé akẹ́yìndé gbẹ̀gbọ́n ni wọ́n ní kódà nígbà tó dé tó sì darapọ̀ mọ́ ìjìjàgbara ilẹ̀ ọmọ kóòtù ilẹ̀ kóòtù òjìbí wọ́n ní ó ti fẹ́ máa ló kọ àwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní máa pàtẹ́wọ́ fún un wọ́n ní èyí ló bí wọn nínú tí wọ́n sì pé àwọn táwọn ti wà ní ìlànà ọmọ òdua fún ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n ní ẹnìkan kan dé lọ́sàn-án òru kan orí rẹ̀ sì ti bẹ̀rẹ̀ sí ní ti ń ba síbẹ̀ ayé ti bẹ̀rẹ̀ sí ní pè ní akíkanjú ó ní ẹ wá wò ó òun sọ fún wọn pé ìjìjàgbara tí Sunday Ìgbòho ń jìjàgbara yìí àti gbogbo ohun tó ń ṣe yìí nítorí àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ni àmọ́ ọkọ̀ wọn ni wọn ò gbọ́ wọn ni ohun tó wá padà wá ṣẹlẹ̀ tí ó fi táwọn fi mọ̀ pé lóòótọ́ ejò ti fẹ́ mọ́ ọ lọ́wọ́ nú ó ní ìgbà tí Sunday Ìgbòho nílò owó fún àwọn agbẹjọ́rò rẹ̀ nígbà tí ó há sí orílẹ̀-èdè Benin táwọn sì pé owó ẹgbẹ́ ti ń bẹ lọ́wọ́ yín ẹ àmọ́ tí wọ́n kọ̀ tí ikún tí wọ́n láwọn ò ní fi sílẹ̀ ó ní àfìgbà tí òun fi òtélé tí òun sì fi ìjìyà tó gbókan tì í kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fi í lẹ̀ àmọ́ tínú wọn ò dùn sí i ó látìgbà náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo tí wọ́n sì ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé ìlànà ọmọ òdua gbogbo ọ̀nà làwọn sàn láti tú wọn ká àmọ́ nígbà tí àwọn tọpinpin tọpinpin àwọn rí pé ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ní wọ́n tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti fún lówó bọ̀bẹ́ pé ọ̀yá ẹ lọ dàrú wọ́n ní àwọn mọ̀ pé Àbújá àti ìpínlẹ̀ Èkó ń làwọn tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún àwọn tó fẹ́ da ìlànà ọmọ Oòduà yìí ibẹ̀ ló wà àmọ́ ilẹ̀ kóòtù òjìbí àtàwọn ọmọ Yorùbá yóò dìde wọ́n sì kọjú ìjà sí wọn títí gbogbo wọn padà fi di àfihẹ́yìntì eégún alárè fi sọ ó ní àmọ̀ wọn wọ́n sì fojú wọn hàn ìbẹ̀ lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. ajá balẹ̀. handsome lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ dánilọ́lá award presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwo orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ tòrin tìjó ti lu tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ àsàlátù fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀ lọ́mọ pírísẹ́ńtà page one babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lolùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóhùn dé ti wà ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ lè pè oh eight oh five six four three five one oh one lọ́wọ́ lóhùn dé proudly supported by fresh fm Alafia Hall and Talvik Favours of Tao Nibata at The Lounge and Bistro is celebrating her one year anniversary after vast contribution to the entertainment industry and majorly being the city's favorite hangout spot. We Cruiser Lounge and Bistro are celebrating our one year anniversary with our esteemed customers. It, it's a five day celebration from the 17th to the 21st of November. This might be the busiest week in November in the city of Ibadan. Come with family and friends as we celebrate together the anniversary lineup are as follows. Wednesday, the 17th of November, Snooker Tournament Grand Finale at the Cruiser Games Arena. And on Thursday, the 18th of November, the Night of Comedy Cruise Show. This will feature Rapping Daddy, 13th Disciple, Nepa Boys, Remote, Shade Black. It will be a special party on Friday, the 19th of November with DJ KY and special star hype man Toby Shang. On the 20th, a pool party that comes with splendor. And on the 21st of November, the anniversary grand finale and Sunday Phone Day, Kenny Black, Kenzo, and Shambo. It's celebration time àròtúnrí. second anniversary life plus foundation international ìlú ìbàdàn ní títì. àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbé gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani Doctor abib ọ̀nàmítúyè àti Doctor olùyẹmí fásinà àwọn orí adé ọjọ́ náà ni bàbá wa kábíyèsí The supreme majesty ọba lamidi adéyẹmí ikú baba yeye aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti bí ìbàdàn àjẹ ògúngún ní sọwá ọba sálù adétúnjì labudọ ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì light plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn láago mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international èmi ò rí dẹ́nu bẹ́ẹ̀. prophet adéyẹmọ christ ten san wonderland ní sọgùn ro ọlọ́run àrà ó wà ń bẹ̀ o olúwa àsìkò tó mo ti tó góòlò. èyí ni àkórí ìpàdé àdúrà alágbára night of wonder ti friday kẹtakẹta lóṣooṣù eléyìí tó máa wáyé ní cry redemption wonderland lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ pàgọ́ nípa sọ̀túnrọ̀ nítòsí akínyẹlẹ mọ́níyà àbàdàn ibi tí ọlọ́run ti lọ apostle of wonder prophet samson ọlásùnbọ̀ adéyẹmọ ara ọ̀tún gbà ní tóṣù kọkànlá yìí o ó sì kò gé ọjọ́ kan níwájú olúwa ibi tí ọgọ́rọ̀ àwọn èèyàn nílẹ̀ yìí àti lókè òkun tí wàá mọ̀ takò ti jésù láti gba èrè ayọ̀ wọn látago mẹ́sàn-án òwúrọ̀ friday ọ̀sẹ̀ yìí kí àgbà mi ìṣòro tó tẹ̀lé làṣálẹ̀ ẹ wá pàdé pásítọ̀ tí ò pa wọlé pásítọ̀ daniel ọ̀dẹ́rìndé pásítọ̀ ẹ̀fọ̀ adéòkè pásítọ̀ ṣẹ́gun ọ̀nẹ́tóyìnbó pásítọ̀ látúndé jacob pásítọ̀ olúwọlé benedict prophet samson lásùnmọ́ adéyẹmọ lólùgbàlejò láti ọjọ́ lẹ́yìn tí wọ́n kọ́ akínyẹlé yẹsọ kalẹ̀ ní sogoro ẹ ti máa rí pátákó àdúgbò zero seven zero three seven four three three eight nine o àsìkò ti tọmọtò góòlò jésù lólúwa. ọlọ́run àrà ó wà ń bẹ̀ o mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o oh, bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlà rẹ̀ kẹ̀ o change télò ẹ̀ ni. èmi mà ní télò ara mi báyìí. Ah, ìgbà ó lè fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi enroll sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lóríṣ lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo lo ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh. bàbá tẹ̀lẹ́ni tó mọ̀ mọ̀nàmọ́ná wọ̀kúwọ́kú nìrìnàjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have a dream ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast Fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí ni ká ti gbọ́ kọ́mọ́ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀ fọ́ọ̀mù cambridge igmb tàbí jupeb tó fi mọ́ naptep and be prepared for the examinations between seven and ten months at educonsult. educonsult also provides opportunity for candidates on ict program for examinations like toefl sat o-level gce utme post-utme and others. àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ̀pẹ̀ zero eight one three five four three zero three eight two educonsult together we soar with pride ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ń tẹ̀síwájú ìkànnì fresh lẹ́ ń gbọ́ ojú ìwé kẹrin ìwé ìròyìn Nigeria Tribune ọ̀rọ̀ tó jẹ mọ́ owó ńlọ́wà ń bẹ̀ owó owó àpè kánukò ìròyìn tó wà ń bẹ̀ ni pé ààrẹ Muhammadu Buhari ti buwọ́ lu owó kan tí ó tó bíi ọ̀tàléní ó dín mẹ́rin six hundred and fifty six billion naira wọ́n ní owó ọ̀hún fáwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tá ní nílẹ̀ wa nàìjíríà ni kí ni wọ́n fẹ́ fi ṣe nígbà tó ń sọ̀rọ̀ mínísítà fún ètò ìṣúná àti àbẹ́ ètò ìṣúná àti ààtò Hajia Zainab Ahmed ló pé àwọn gbé owó yìí kalẹ̀ láti fi ran àwọn ìpínlẹ̀ lọ́wọ́ torí àwọn gbèsè kan tí wọ́n ti jẹ tẹ́lẹ̀ kí wọ́n lè bá tètè san padà ní kánmọ́nkíá ó ní wọ́n ṣèpàdé wọ́n sì wò pé wọ́n mọ̀ yọ àwọn owó kan nù àsùnwọ̀n àwọn ìjọba ìpínlẹ̀ ní kété tí àwọn owó kan bá ti ń dé àpò wọn láti san owó padà sí àsùnwọ̀n báńkì àgbà ilẹ̀ Nàìjíríà tá a mọ̀ sí CBN ṣe é gbàgbé pé wọ́n ti kọ́kọ́ yá àwọn ìpínlẹ̀ láwọn owó kan tí wọ́n pè ní owó ìdóòlà gbèsè tẹ́lẹ̀ àmọ́ wọ́n retí pé ó yẹ kan ti máa san padà ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune lọ́rọ̀ tọ́jú ọmọ ti owó òun wà tí má ti ń rí ọ̀rọ̀ bí owó bí owó báyìí ọmọ ń ṣe mí bákànbákan ni ọ̀rọ̀ nípa ti àwọn òṣìṣẹ́ rélùwé tí wọ́n ní wọ́n sọ fún ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà pé àwọn ti ń gbáradì láti yanṣẹ́lódì àmọ́ wọ́n fún ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ní ìtọ́wò tí wọ́n sì ní ọjọ́ mẹ́ta ni ó fi tọ̀ wò tí wọ́n bá wá sọ̀rọ̀ lórí ohun tí àwọn ń béèrè fún a jẹ́ pé àwọn ó bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nràn gàdàn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ẹ̀ka ti rélùwé nílẹ̀ wa nàìjíríà nigeria union of railway workers àti ìkejì rẹ̀ tán pè ní senior staff association ní iléeṣẹ́ tó ń rí sí ìgbòkègbodò rélùwé nílẹ̀ wa nàìjíríà náà pé wọ́n ti gbogbo iléeṣẹ́ rélùwé pálánà gbogbo ọ́fíìsì tó sì jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ wọ rélùwé láti ìpínlẹ̀ èkó wá síbàdàn láti kaduna lọ sí àbújá wọrí wọn ní ìṣe ni gbogbo wọn tàn síbẹ̀ tó ní kálukú wọn wò yóríyórí kódà àwọn rélùwé tí wọ́n ń kó ẹrù tá a mọ̀ sí kágò wọn ní láti èkó wá sí àwọn ìpínlẹ̀ míì wọn ní gbogbo ẹ̀ ó yí dande lánàá ni nàìjíríà Tribune lọ síbẹ̀ ní Mobọ́lájí Johnson ní ìdíkọ̀ rélùwéè tó wà ní èbúté mẹ́ta ibẹ̀ ni wọ́n ti rí pé kọ́kọ́rọ́ gbàǹdùgbàǹdù ni wọ́n gbé sẹ́nu ọ̀nà tí àwọn tí wọ́n sì jẹ́ bí òṣìṣẹ́ ńbẹ̀ tí wọ́n ń dá àwọn èrò padà pé ẹ padà sílé yín ẹ lọ wọ bọ́ọ̀sì torí pé àwa òṣìṣẹ́ wọn ni rélùwéè tó yẹ kó kúrò ní ìpínlẹ̀ èkó láago mẹ́jọ wá sí ìbàdàn ló jẹ́ pé kò sí ẹnìkankan tọ̀wọ́ wọn ni bí wìtìwìtì ló ṣe máa ń pọ̀ tí ẹsẹ̀ sì máa ń pọ̀ ńbẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí wọ́n ní gbogbo ẹ̀ dá wá pé ni o bẹ́ẹ̀ lọ́mọ́sórí ní mobalaji Johnson Station àti àwọn míì náà wọ́n ní ẹ̀ ń bá wá sí ìdíkọ̀ tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà ní mọ́níyà bákan náà lọ́mọ́sórí akọ̀ròyìn tó lọ síbẹ̀ ó ní nígbà tóun débẹ̀ ló ní pé ibi wọ́n ti máa ń já tíkẹ́ẹ̀tì fáwọn èrò wọ́n ní tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èrò ló máa ń ṣe wìtìwìtì ńbẹ̀ ìṣe lọ́dà paroparo wọ́n ní tí ìbá àwọn kan tí wọ́n ń ṣe àwọn àtúnṣe kan tá a mọ̀ sí construction workers tí wọ́n ń ṣiṣẹ́ níbi ìdíkọ̀ náà ni èèyàn lè rí pọ́wà ńbẹ̀ tí ìbá ṣe tàwọn ní gbogbo ẹ̀ bá dá tán yanyan wọ́n nígbà tán bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ẹnìkan tó pè ní obìnà ló pé ẹ wò ó nǹkan mọ̀ ti pakasọ tán yányàn torí pé bíjọba àpapọ̀ bá tètè wá nǹkan ṣe sí ó ṣeé ṣe kí nǹkan bàjẹ́ ju bá a ṣe ń sọ yìí lọ àmọ́ ńgbà tí wọ́n wo ọ́fíìsì iléeṣẹ́ rélùwé tí ń bẹ ní dùgbẹ̀ wọ́n ní bákan náà ló ṣe ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn ìwé ìfẹ̀hónúhàn ni wọ́n rí tí wọ́n lẹ̀ mẹ́nu ọ̀nà tí wọ́n sì ń sọ pé àwọn ọmọ ilẹ̀ China kọ́ ni ọmọ tukọ̀ wa tí wọ́n bá ń tukọ̀ wa tí wọ́n sì sọ pé àwọn ni wọ́n ń jẹ gàba lórí rélùwé tí ń ti Èkó lọ Ìbàdàn kò bófin mu ẹ dúró báyìí ẹ stop ṣe bẹ́ẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bíi ìfẹ̀hónúhàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lẹ̀mọ́ ara ògiri kódà wọ́n ní ti ìdíkọ̀ Jonathan tí ń bẹ ní ọ̀wàrà ìwéré ní ìpínlẹ̀ Delta wọ́n ní bákan náà lọ́mọṣorí wọ́n ní gbogbo àwọn ọ́fíìsì tí máa ń wà ńbẹ̀ tẹ́lẹ̀ láwọn ọ́fíìsì tí èrò ti máa ń ṣe kẹ̀tíkẹ̀tí wọ́n ní igbogbo ẹ̀ lọ́dà paroparo wọ́n ní wọ́n náà sì rí àwọn kan tó ń jẹ́ bí òṣìṣẹ́ rélùwé náà táwọn náà gbé àwọn àkọlé oríṣiríṣi lọ́wọ́ tí wọ́n rọ ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà pé kó san àwọn owó ọ̀yà àwọn àti àwọn àjẹmọ́nú àwọn tó fi mọ́ àwọn àgẹ́máwọ̀ tọ́tọ́ sáwọn wọ́n ní báyìí kọ́ ni ó mọ̀ rí lọ ìgbáyégbádùn àwọn ọmọọ̀hẹ́ púpọ̀ púpọ̀ àwọn sì lè máa ṣiṣẹ́ bí akura kọjá pé àwọn sì tún wà nù iṣẹ́ òun òṣìní wọn ni ìgbé ayé àwọn táwọn ń ṣiṣẹ́ nílé nílé iṣẹ́ rélùwé ọmọ ṣe pàtàkì àmẹ́chí tó bá jẹ́ pé òòrí tàwọn ti rélùwé o ọ̀dà náà ìwọ náà lọ wọ mọ́tò láti Àbújá mọ́ ọ lọ sí Kaduna lọ wọ mọ́tò èrò kó o wo bí nǹkan ṣe rí nígbà tán báwọn oníròyìn sọ̀rọ̀ ní ìdú station ẹnìkan tó jẹ́ bíi dírẹ́bà rélùwé ń lọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ẹ wò ó ẹ lọ wo àwọn tí ó ń wa ọkọ̀ àjàgbé Dangote ṣe é mọye tí wọ́n ń gbà lóṣù ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún three hundred thousand ni wọ́n ń gbà ó ní àmọ́ táwọn ń wa rélùwé èló ni wọ́n ń fáwọn twenty six thousand ni wọ́n ń fún àwọn ìyún ní ẹgbẹ̀rún mẹ́rìndínlọ́gbọ̀n ó ní wọ́n wá ra rélùwé tuntun fún àwọn àmọ́ ayé àwọn ò ní ọ̀tun kankan ayé àwọn ò tuntun rárá ó ní ìgbé ayé táwọn ń gbé tẹ́lẹ̀ nígbà tí iléeṣẹ́ rélùwé dẹnu kọlẹ̀ bẹ́ẹ̀ náà làwọn sì ń gbé di báwọn ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní ẹ lọ wo sálárì táwọn ń gbà ìyẹn owó oṣù àwọn ní abẹ́ iléeṣẹ́ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ nílẹ̀ wa nàìjíríà ẹ rí i pé bí ẹrú ni àwọn ṣe ń ṣiṣẹ́ wọ́n ní sọ wa tọ́ kó jẹ́ pé ìjọba àpapọ̀ lẹ̀ wa nàìjíríà yóò jẹ gbèsè gbèsè ọ̀hún sì ní àwọn làwọn mọ àwọn làwọn mọ san padà tí wọ́n mọ lo àwọn bí ìgbà tán bá ń lo ẹ̀rú nígbà tí wọ́n ń bẹ́ẹ̀ tó jẹ́ bí ààrẹ káfàtà fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ẹ̀ka ti rélùwéè sọ̀rọ̀ ìyún Innocent Ajiji ń lọ pé tẹ́ ẹ bá wo gbogbo ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ nílẹ̀ wa Nàìjíríà àwọn táwọn ń ṣiṣẹ́ níléeṣẹ́ rélùwéè ń làwọn gbowó tí ò bójúmu jù ó ní minimum wage minimum wage owó oṣù tó kéré jù thirty thousand ó nígbà tí wọ́n bá fi yọwọ́ ọgbá tí wọ́n yọwọ́ àwo tí wọ́n yọwọ́ kòkó bàbá sásùn kúrò ní owó àwọn yóò kù twenty six thousand ó ní sórí twenty six thousand yìí náà ó ní àwọn sanwó iléèwé orí twenty six thousand yìí náà làwọn fẹ́ ṣe àwọn fọ́n gbọ́ bùkátà ṣébẹ̀ làwọn ti sanwó ilé táwọn sì bọ́ mọ̀lẹ́bí àwọn táwọn náà wọṣọ sọ́rùn ẹ̀ sì bẹ̀rù ọlọ́run àá ó ní gbogbo ọ̀nà làwọn ti gbìyànjú láti rí mínísítà tó ń rí sọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ nílẹ̀ wa nàìjíríà táwọn sì ń sọ fún pé ìgbáyégbádùn àwọn tá táwọn jẹ́ òṣìṣẹ́ rélùwé kò bójúmu tó ó ní àmọ́ pẹ̀lú gbogbo báwọn ṣe ń sáré sọ̀tún sósì láti rí i pé àwọn rójú rere rẹ̀ kọ́ ni bí ìgbà tí òyìnbó fi ẹnu ọkọ̀ sọlẹ̀ ó ní látìgbà tó ti dórí àpèrè ìṣàkóso ọdún kẹfà rèé ẹ̀ẹ̀mejì péré ńlá wọn ṣèpàdé pẹ̀lú ẹ̀ àkọ́kọ́ nígbà tó wá tó yan sọ́tún yan sósì tó sì bẹ̀rẹ̀ sí ru àwọn òṣìṣẹ́ sókè pé káwọn tako àwọn tí wọ́n jẹ́ bí olórí ẹgbẹ́ wọn ó ní ẹlẹ́ẹ̀kejì nígbà tó wá náà pé à ń fẹ́ ṣe ìpàdé papọ̀ nígbà táwọn ti já táwọn ti já sí pé odidi ọjọ́ mẹ́ta òun làwọn kọ́kọ́ fi ṣe ìkìlọ̀ kó tó di pé àwọn daṣẹ́lẹ̀ tán yányán ó ní ọwá náà ó wíru àwọn ń wíru ó ń wíru ó ní àwọn kan sọ̀rọ̀ fódidi wákàtí bíi mélòó kan ń bọ̀ yálà àwọn kúrò ńbẹ̀ tí àwọn ò sì rí èsì kankan mú jáde ó ní kọ́wájẹ́ thirty thousand làwọn mọ̀ gbà ẹ mọ̀ lọ sí Nigeria Port Authority kẹ́ lọ wọ àwọn ẹgbẹ́ àwọn tó wà ńbẹ̀ ó ní kẹ́ ẹ wo iye owó tí wọ́n ń gbà ó ní kí ni ìjọba báwo ni ìjọba ṣe fẹ́ kí àwọn gbé ilé ayé pẹ̀lú owó tí wọ́n ń fún àwọn yìí ojú ìwé keje ìwé ìròyìn ti Nigeria Tribune ibẹ̀ mo ti rí o. ṣe ìròyìn mọ́ fire revival ìsọjí oníná ti ìjọ Christ Revival Miracle Church ti bẹ̀rẹ̀ ogun ọjọ́ pípẹ́ ti ṣẹ́ ọ̀pọ̀ ènìyàn ti ní ẹ̀rí pẹ̀lú àkòrí àyípadà rere látòkè wá. Many captives are already been delivered at this year's fire revival. aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ìsọjí àkànṣe àdúrà àràgbà yamuyamu fún gbogbo nípòjìpò láago mẹ́fà ìdájí sáago mẹ́sàn-án òwúrọ̀. Revival is 4 p.m. daily with special power-packed prayer for all and sundry from 6 a.m. to 9 a.m. Sátidé ogúnjọ́ ní ìpàdé gbogbo òjíṣẹ́ Ọlọ́run ní gbogbo ìjọ lọ láago mẹ́jọ Saturday twentieth is for interdenominational ministers and church workers conference by eight a.m. Sunday ọjọ́ kọkànlélógún làṣekágbá ìsọjí láago mẹ́jọ òwúrọ̀. And Sunday twenty-first is the grand finale by eight a.m. Wá pàdé Ọlọ́run Reverend P.F. Ọwá ti Christ Revival Miracle Church number seven P.F. Ọwá Crescent Adéyẹmọ Layout Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn Fire Revival twenty twenty one wá kógun rèé ó tán gbogbo òbí o ọ̀rọ̀ aràn lára ọmọdé lágbára o aràn lè wà lára ọmọdé fún ìgbà pípẹ́ láì fi àmì kankan hàn. bẹ́ẹ̀ ni àkóbá làǹlà nísìnyí máa ṣe fún ìlera ẹ̀kọ́ àti ìgbáyégbádùn ọmọdé. ni ọmọ ẹni ṣe gbọ́dọ̀ lo oògùn aràn la ṣe tún gbọ́dọ̀ dènà ìtànkálẹ̀ rẹ̀. ìdí rèé o tí ìjọba omi tuntun nípínlẹ̀ Ọ̀yọ́ fi ṣètò àkànṣe ọjọ́ táwọn ọmọ wa ó lo oògùn aràn. àwọn ọmọ ọdún márùn-ún sí mẹ́rìnlá ló sì kàn àwọn olùkọ́ àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ni wọ́n lo oògùn aràn náà fún wọn ọ̀fẹ́ sì ni. látọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ ẹtì jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ yìí. kí gbogbo àwọn ọmọdé tí kò sí nílé ìwé ó lọ rè gba tiwọn nílé ìwé tàbí ibùdó ètò ìlera tó bá súnmọ́ wọn. kóbì kọ̀ọ̀kan ó rí wípé ọmọ jẹun dáadáa kí wọ́n tó rí ilé láwọn ọjọ́ náà. ṣe ojúṣe rẹ o. ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ fẹ́tò ìlera láti pàṣẹ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àtìlẹ́yìn evidence action. a ti kúrú ní ìwọ̀n bá ń gidi a jikurukum in kunanza kere. asalaamu aleykum gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin. èyí ni láti kéde mọ̀lídì nàbí wa òkèomi twenty twenty one. olódò ìlú ìbàdàn. lábẹ́ ọ̀nbrẹ́là bàbá wa sheikh baloraji olùgbàlejò àgbà. bàbá wa khalifatal am sheikh professor isa adebello. bàbá wa olùgbàlejò sheikh misbahudin abdulgani. èyí tó máa wáyé ní november 20 ọdún 2021 twenty one. àwọn ètò ọjọ́ náà quran and quiz competition yóò máa wáyé láàrin aago mẹ́wàá àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. mọ̀lídì yóò sì bẹ̀rẹ̀ láti ti dilẹ̀ mọ́ ìlàlẹ̀ àmọ́ insha Allah. wà á máa yú ibù ní wà á máa yàrá ni. maulana. jíjà náà tẹ̀lé kò lè débi la bòtá ni. maulana láìláìláìlá. bómi tuntun ṣerú tẹ́jà tuntun wọnú odò lọ́tùnlọ́tùn àrà ọ̀tọ̀ ni ọjà ìgbàlódé gsm international market ṣèyí mákindé máa ń ṣe bẹbẹ ẹni tó bá fẹ́ ra ṣọ́ọ̀pù níbẹ̀ tàbí o fẹ́ gba ṣọ́ọ̀pù bó ṣọ́ọ̀fìsì fún iṣẹ́ ajé rẹ ní gsm international market ẹ tètè lọ forúkọ sílẹ̀ o ọ̀gá pàlúdà ẹlẹ́ẹ̀lẹ́ international market parada ó di gsm international market lákọ̀tún fọ́ọ̀mù ti jáde o bóyá o fẹ́ ní ṣọ́ọ̀bù ọ́fíìsì o fẹ́ rà tàbí o fẹ́ yálò fúngbà díẹ̀ tètè lọ gba fọ́ọ̀mù tiẹ̀ iná ọba fún wákàtí méjìlá ààyè gbọ́kọ̀sí tó tẹ́jú omi tó mọ́ gara ìjọba ìbílẹ̀ onídàgbàsókè àríwá òkè ìbàdàn pẹ̀lú àjọṣepọ̀ wabotec limited ló ń ta fọ́ọ̀mù ní t twenty three nigerian army shopping complex lẹ́yìn stanbic bank ẹlẹ́yẹlé ìbàdàn fún ẹ̀kúnrẹ́ àlàyé ẹ pé oh eight oh thirty four thirty four oh one oh eight àti oh eight oh thirty two fifty two fifty seven thirty three dsm international market lọ gba fọ́ọ̀mù tiẹ̀ ìyanu tí yóò ṣẹlẹ̀. lẹ́ẹ̀kan lọ́dún ìbẹ̀wò owó olúwa máa ń la ìlú ìkòyí àpòmù ìkirè àti àwọn ìlú tó yí kájá nínú festival of peace ẹlẹ́ẹ̀kan lọ́dún ó ṣí àmì àti ìyanu àyípadà rere ni ọlọ́run ló fẹ́ fi tọdún yìí ṣe ìtúsílẹ̀ láti inú ìgbèkùn ọlọ́run ìpè wòlíì jerimáyọ̀ olùtọ́pẹ́ adéyẹmọ jp fẹ́ gbé ògo rẹ̀ dìde ní festival of peace twenty twenty one bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá sí ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún sunday twenty first to saturday twenty seventh november twenty twenty one ní pápá csc e primary school abiri ìkòyí aago márùn-ún mẹ́fà àbọ̀ àárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ ọ̀rọ̀lẹ́ nípàdé láti ọjọ́ sunday sí thursday power night ní friday bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ ọ̀pọ̀ àwọn wòlíì àtolórin ẹ̀mí ni yóò fi ànáìtì wọn ṣiṣẹ́ ìtúsílẹ̀ evangelist yemi adeola evangelist christiana orindoyin evangelist sarah praise olúwa lónìí bísí apostle elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ pastor ayọ̀ ezekiel pastor js mọ́kànjúọlá àti wòlíì àgbáyé ni prophet sam olúwalọ olùgbàlejò ní pastor eo alálàdé bàbá cac orí òkè ìkòyí àtẹnitá fún ní ìran festival peace prophet jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ jp CSC ìkòyí district evangelist jésù retí rẹ voice of peace outreach international ló ń kéde. Edu Consult is a teach again your certified school of preliminary studies. Edu Consult is inviting interested candidates who desire to obtain national technical certificate, advanced national technical certificate, national business certificate, and advanced national business certificates awarded by NAPTEP to register through Edu Consult for technical certificates for technology and engineering programs as well as business certificates for business management and administrative programs. These programs are equivalent equivalent to ordinary national diploma, OND, national certificates of education, NCE, and others. At Edu Consults, we conduct academic arrangements for all NAPTEL programs as approved by the board. NapTel certificates are internationally recognized and globally acceptable for academic purposes, work purposes, and immigration purposes. You're therefore enjoined to register today for your NapTel programs at Edu Consults, Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan. Telephone 0813 eight 0382. Edu Consult. Together, we soar high. ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé Adam's Desire Adam's Desire yé amárale kókókó. Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé e jáde. Ilé-iṣẹ́ Silken Limited Nature's Field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹlẹ́gbẹ̀ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. Ah, bóyá lẹ́mu pé value wà sẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ fà sẹ́pẹ́sẹ́pẹ́ iṣẹ́ tí mo gbélé oríṣiríṣi lọ́dọ̀ Bálùdé àmọ́ gbélé oríṣiríṣi lọ́dọ̀ Bálùdé Bálùdé satin flex pẹ̀lú àwọn ojú pé Bálùdé bóyá lè mọ̀ pé Bálùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ pé Bálùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ iṣẹ́ tí mo pé quality lọ́dọ̀ Bálùdé àmọ́ pé Bálùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ẹ rántí balùwẹ̀ gbẹ bá kan lé tán. àmọ́ pé balùwẹ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. balùwẹ̀ kẹ́ ẹ balùwẹ̀ ọ̀dọ́ mọ́ni. àmọ́ pé balùwẹ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. ìwọ sórí àlù. zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ ti sọ́jọ́. ajá balẹ̀ ajá. ajá balẹ̀ ìròyìn ń tẹ̀síwájú ìròyìn kan kàn wá lára ní yàjóyàjó pé agbègbè tamaya fọkọ̀ wọ́n ní àwọn jàǹdùkú wọ́n ti ń yabobẹ̀ wọ́n ń fi ibẹ̀ lápè lọ́wọ́lọ́wọ́ ẹ̀ṣọ́ aláàbò ẹ̀dákùn ẹ̀ máa lọ síbẹ̀ agbègbè tamaya fọkọ̀ wọ́n láwọn jàǹdùkú wọ́n ní wọ́n ń ṣòro bíi àgbọ̀n bẹ̀ kọ́lọ́ọ̀njọ́ kó ṣàánú wa ìpínlẹ̀ Ọ̀yọ́ ò dàrú Nàìjíríà náà ò ní dàrú ìròyìn kan bẹ lójú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune tó ń sọ̀rọ̀ nípa ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà àti ọ̀rọ̀ ASUU gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé bí eku àtolóńgbò làwọn méjèèjì ṣe rí àmọ́ ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà lánàá nílùú àbújá sọ pé àwọn wọ ojútùú sí gbogbo ohun tí asuu ń béèrè fún gangan ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àjọ akọ̀ròyìnjọ fúnlẹ̀ wa nàìjíríà news agency of nigeria ń lọ sọ bẹ́ẹ̀ wọ́n ní mínísítà fún ètò ìṣúná nílẹ̀ wa nàìjíríà ìyún arábìnrin zainab ahmed ńlọ sọ̀rọ̀ ọ̀hún níbi ìpàdé pẹ̀tùsááwọ̀ kan tí wọ́n ní abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa nàìjíríà ọ̀rọ̀rẹ́bù fẹ́mi gbàjàbíàmílà pè pé kójútù ṣàlẹ̀ wáyé láàrin dúkù àtàwọ̀ gbọmọgbọmọ wàhálà tí mo ń sábà ṣẹyọ láàrin ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà àti asuu asuu ni wọ́n kọ pé wọ́n ti kọ fún ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ní gbèdéke ọjọ́ ọ̀sẹ̀ mẹ́ta wọ́n ní bíjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà tí ọ̀básíkà àdéhùn tí àwọn jọ ṣe wọ́n ní àwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nràn gandan ni kódà wọ́n ní wọ́n béèrè fún bílíọ̀nù lọ́nà ọgbọ̀n wọ́n ní owó àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọnù fún tí wọ́n pè ní ìgbéǹde àwọn fásitì nílẹ̀ wa nàìjíríà university revitalization fund wọ́n ní wọ́n sì tún béèrè fún bílíọ̀nù méjìléní ogún ó lé díẹ̀ twenty two point twelve bílíọ̀nù náírà tí wọ́n ní yọ jẹ́ bí owó àjẹmọ́nú tó yẹ kí wọ́n san fún àwọn ọmọ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ọ̀hún sì tún sọ pé ìlànà ìṣúwó náà àti ìsanwó àwọn tá a mọ̀ sí utas wọ́n ní kí ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà kó fọwọ́ sí i àti pé ọ̀rọ̀ àjọsọ 2009 láàrin àwọn àtijọba àpapọ̀ lẹwa nàìjíríà àwọn tó fẹ́ tún jókòjó lórí ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ló pé gbogbo ohun tí wọ́n béèrè fún yìí òun ni àwọn ó ṣe ìjọba àpapọ̀ ó ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a fẹ́ mú yìí kọ́lọ́njọ́ kó ṣàánú wa wọ́n ní àwọn sì ti bẹ̀rẹ̀ sí ní lo ìlànà àwọn ti yẹ ìlànà tí wọ́n fi ń sanwó ohun tá a mọ̀ sí University Transparency Accountability Solutions UTAS wò wọ́n ní wọ́n pé ọ̀dà bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n máa lò lọ kódà ó ní Gbajabiamila ló ti kọ́kọ́ pè pàdé ọ̀hún tó sì sọ pé gbọ́mọgbọ́mọ à ń da yanṣẹ́lódì yanṣẹ́lódì ó yẹ kí wọ́n wá ojútùú sí kí gbogbo nǹkan sì ró wá pé kọ́mọ̀dé pé ojoojúmọ́ ayé láàmọ̀ pé wọ́n yanṣẹ́lódì ó ní ọ̀dákúrekú ti ń ṣẹlẹ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ tí ASUU sọ pé òun yanṣẹ́lódì tíjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà mọ̀ pé ẹ̀ tó bẹ́ẹ̀ táwọn náà mọ̀ pé a tó bẹ́ẹ̀ ó ní ó ń ba ọjọ́ ọ̀la àwọn ìwé jẹ́ ni pàápàá jùlọ àwọn ọmọ tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ó ní ohun tí ó sì padà wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ yóò burúkú jù ó ní ìdí nìyẹn táwọn fi wò pé àwọn gẹ́gẹ́ bí àgbàlagbà àwọn ò lè wà lọ́jà kórè ọmọ tuntun sì mọ́ ọwọ́ kó jẹ́ pé ojoojúmọ́ ayé ní nǹkan mọ́ pakasọ láàrin ìjọba àpapọ̀ àti asuu ó ní ètò ẹ̀kọ́ ó jẹ́ ní tí ó nípọn gan ó sì ṣe pàtàkì débi pé kò sí owó tá a ná sétò ẹ̀kọ́ tọ́pọ̀ jù ó ní ìdí nù tí à ń fi wò pé ojoojúmọ́ kọ́ la mọ̀ pé afẹ́yanṣẹ́lódì afẹ́yanṣẹ́lódì tó di pé afẹ́yanṣẹ́lódì òun nìkan òun ni èdè tí wọ́n mọ̀ fi mọ́ sọ̀rọ̀ síra wọn nígbà tí nǹkan ò bá ti mú yẹ̀s láàrin àwọn méjèèjì ó ìdí rèé tá à fi pe ìpàdé yìí pé káwọn parí ẹ̀ kó sì tán lọ́wọ́ kan náà ojú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune ibẹ̀ mo ti rí. ajá balẹ̀ ajá balẹ̀. káìsàn má ṣe wá kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wà láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsàn wọlé lágọ̀ọ́ ara tòró sàn ká dènà àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ mọ́ndé títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé health concern. kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́pọ̀ mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì. ìjọ the apostolic church nigeria lagelu estate district challenge area ìbàdàn london territory nigeria pé gbogbo ènìyàn síbi ìfilọ́lẹ̀ àgbègbè lagelu àti ìfisórí àga olùṣọ́ àgùntàn pastor sb ọmọtọ́ṣọ́ gẹ́gẹ́ bí first district pastor lọ́jọ́ sunday twenty first november ọdún twenty twenty one yìí ìjọ the apostolic church nigeria lagelu estate lẹ́yìn yínká ayéfẹ́lẹ́ fresh fm music house lagos ìbàdàn expressway ìbàdàn gọ́gọ́ ló ti máa wáyé aago mẹ́sàn-án àárọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ iṣẹ́ olúwa ń tẹ̀síwájú àkọ́tún ìfàbíọ́rọ́rọ́ kí àsíá kristi máa fẹ́lẹ́lẹ́ ẹ gbúdọ̀ gbẹ̀yìn mẹ́ elder eo adebisi ni inauguration committee secretary assistant pastor mi ọ̀gádépò inauguration committee chairman overseer fo falola inauguration committee coordinator pastor sb ọmọtọ́ṣọ́ lagelu estate first district pastor pastor go ogunwale challenge area superintendent pastor dr es awojide jp vice president the apostolic church nigeria and london territorial chairman jésù retí gbogbo wa o ẹ jẹ́ ká jọ pàdé níbẹ̀. níbẹ̀. níbẹ̀. níbẹ̀ gbogbo ọlọ́kọ̀ èrò nípínlẹ̀ ọ̀yọ́ ẹ yá mi létí yín o. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní sọ fún yín pé ìfọkànlẹ̀ gbogbo awakọ̀ èrò àtọkọ̀ yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí micra bus itasi luxurious bus àtàwọn tírélà láwọn ibùdókọ̀ gbogbo ọ̀sẹ̀ méjì gbáko ni ó sì fi wáyé o. ká lè mọ iyejú ọkọ̀ èrò àtàwọn awakọ̀ tí ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ láti dènà ìwà ọ̀daràn gbogbo gómìnà ṣèyí mákindé ni ó ṣe ìfilọ́lẹ̀ ìfowókọ́lẹ̀ yìí o. fọ́ọ̀mù ìfowókọ́lẹ̀ ti wà láwọn ibùdókọ̀ wa gbogbo láti gbà lọ́fẹ̀ẹ́ kẹ́sì fíìlì ẹ̀kẹ́ dá padà lẹ́yìn òsọ̀kà ẹni tó bá kàn fi játa àti ọ̀sẹ̀ méjì bá fi bọ́ sẹ́yìn nìkan ni ó san ẹgbẹ̀rún mẹ́wàá náírà náírà owó ìtanràn ẹ tètè kàn sáwọn ibùdókọ̀ wa níwòrò mọ́kọ́lá àpáta bẹ̀rẹ̀ ẹlẹ́yẹlé ọjọ́ kẹ̀dá fọ́ọ̀mù yìí padà pẹ̀lú ẹ̀dà driver's license voter card tàbí national id card yín níbẹ̀ làwọn elétò ìfowópamọ́ ti yà fọ́tò yín bẹ́ẹ̀ sì tẹ̀ka sórí ẹ̀rọ ayélujára kí wọ́n tó fún yín níwèé pélébé tẹ́ẹ̀mù lọ sọ́fíìsì oritma ní secretariat tí wọ́n ti bá yín parí ìfowópamọ́ yín pátá ẹ má kọtí ọ̀gbọ́n ìsọ̀rọ̀ yìí o ó ti pé ọdún mẹ́tàdínlógún tá à ń olóyè mẹ́jọ FL adéwùmí ọ̀gẹ̀fọ̀n bàbá ìmọ́là ẹni tó jẹ́ pé ọlọ́run nírúfẹ́ àsìkò eléyìí tí gbogbo ẹbí tí wọ́n nílò rẹ̀ láàrin mọ̀lẹ́bí wọn bàbá onínúure ikú yín dùn wá jọjọ o àlàfo eléyìí tẹ́ ẹ fi sílẹ̀ ó ṣòro láti dí fún ẹnikẹ́ni ọjọ́ òun rè bí àná yìí tí kú wọlé wẹ́rẹ́ tó mú ẹni rè lọ bàbá wa olóyè méjọ FL adéwùmí ọ̀gẹ̀fọ̀n bàbá tá a fi yangàn láwùjọ gbogbo ipa ribiribi eléyìí tẹ́ ẹ ti kó lórí àwọn ọmọ ẹbí ará ọ̀rẹ́ àtojúlùmọ̀ kò ṣeé gbàgbé títí láì gbogbo ìtọ́sọ́nà yín ó sì ń ṣàtìlẹ́yìn fún gbèsè àwọn ọmọ ẹ máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde níbi típínyà kò ní í sí mọ́ sanre o bàbá wa olóyè mẹ́jọ FL adéwùmí ọ̀gẹ̀fọ̀n olùkéde adéníyì adéwùmí àti adébáyọ̀ adéwùmí fún gbogbo ẹbí. àkókò tún ti pé o fún ìpàgọ́ àdó ọlọ́dọọdún ni tí àkórí rẹ̀ ń jẹ́ kò sí gbèǹdéke mọ́ no more limitation ìpàgọ́ àdó ọlọ́dọọdún tí ìjọ CAC ṣàgbékalẹ̀ rẹ̀ tó mọ̀ ń wáyé ní babalọla international memorial miracle car ìkejì-arakejì ìpínlẹ̀ ọ̀ṣun máa bọ̀ wá darapọ̀ nínú ìpàgọ́ àdó àtọ́dún yìí fún ìgbàlà pípé ìwòsàn ìtúsílẹ̀ àtàlùyọ rẹpẹtẹ wá gbọ́ house máa di ṣíṣí fún ìgbà kejì lákòókò ìpàgọ́ àdúrà yìí ẹ̀ẹ̀mẹ́ta di ṣíṣí rẹ̀ lọ́dún bákan náà odò tí àpọ́sù babalọla yà sí mímọ́ yóò di ṣíṣí lẹ̀ fún lọ́jọ́ wednesday thursday àti friday ọ̀sẹ̀ yìí ni o. àwọn olórin ẹ̀mí bíi bísí aláwìyé àlùkò lẹ́kọ̀ọ́ rẹ̀ mí lẹ́kọ̀ọ́ ọmọ dáfídì elijah akitunde ọlọ́run kò sọ bẹ́ẹ̀ olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. yóò mọ forin ẹ̀mí jíṣẹ́ ìgbàlà pẹ̀lú àwọn wòlíì ọlọ́run alààyè pastor friday andansi assistant camp coordinator prophet olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì general evangelist cac worldwide pastor so ọládélé president cac worldwide dájúdájú ìyanu alẹ́ ní gbèǹdéke yóò farahàn nú ayé rẹ̀ the ace fashion academy ah. tún gbé nǹkan ara dé o wọ́n kọ́ bí a ṣe ń ránṣọ bí ó yàtọ̀ sáwọn tó kù ó ìrọ̀rùn ló máa bá dé. bẹ́ẹ̀ni o the ace fashion academy pẹ̀lú ìbáṣepọ̀ institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ lóníkẹ́ wa kọ́ṣẹ́ aṣọ ríro lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńlá ńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege ní the ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor ọmọ house òní ànsán ládojúkọ palms small. ring road ìbàdàn telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ni form ma close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november december àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́lẹ́yìí ẹ ò gbúdọ̀ mí ìsẹ̀. ọ̀rẹ́ mi ah èwo ní ṣẹlẹ̀ mo ní láti pa màálù léyìí tó wá kí mi báyìí o. <laughs> bó bá wù ọ́ àjànàkú ni kó pa ṣùgbọ́n ní báyìí ṣáà bá mi wá ohun mímu ẹlẹ́rìndòdò tó tutù kí n fi ṣèbalẹ̀ ọkàn mi. nǹkan kékeré nu ṣáà gbà yìí kó o mú kọ́kàn rẹ lè balẹ̀ sans cream soda. sans cream soda láti iléeṣẹ́ fọmádẹ́kọ̀ ṣé kì í ṣe ohun mímu tí dùn tí kò sì ní ṣúgà nínú rárá nu níbo ló ti rí. níbo ni mo ti rí kẹ bẹ́ẹ̀ kò ní ṣúgà nínú rárá. ẹ ṣùgbọ́n kí ló dé tí fi ń dùn báwọn. ìyẹn gangan ni ohun ara mi ìrírí sans cream soda ó ní àwọn ohun èròjà tí fúnni ní ìtọ́wò tó dùn ṣùgbọ́n adùn rẹ̀ ò ní ṣúgà nínú. ó jẹ́ wípé sans cream soda wà fún àwọn ènìyàn bíi tèmi tí ìlera wọn jẹ lógún. tí kì í bá ṣe sans cream soda kò lè dàbí sans cream soda rárá o. à ń fẹ́ alágbàtà fún sans. pé zero eight zero fifty six sixty eight thirty one seven eight zero eight zero fifty six sixty eight thirty one seven eight. sans cream soda ilé iṣẹ́ farmadeco plc ló ń ṣe à ń pèsè ọ̀nà àbáyọ fún ìlera rà. Oyalẹ́lẹ́nu ṣoṣo TSC Mountain Top Ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o. Ìrànlọ́wọ́ àwọn akọni lágorí ti twenty twenty one. Ó yá gbogbo aládùúwà. Ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa. Nínú ìpàdé àdúrà májẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o of our fathers látọjọ́ monday twenty second the friday 26th november help for the hero glory, god of our fathers jésù rànlọ́wọ́ aláìléèyàn fẹ́ lu àwọn ìránṣẹ́ prophet mark akínbíyì pastor akínpẹ̀lú reverend wálé adéoyè prophet bùnmi jésù yínká prophet sí ọláyà prophet isaiah ọ̀ aládé ọmọ wòlíì bishop and prophetess lucas àwọn olórí ẹ̀mí ìlà ìjà kíntúndé ọlọ́run sọ bẹ́ẹ̀ kámi rí òbò yẹmi david bọ́sẹ̀ super esther palẹ̀mọ́ taiwo ògùnbíyì ọ̀pẹ̀yẹmí madu mayowa Wálé. Dámilọ́lá Daniel. Tolú ìbí tó yẹ. Olùgbàlejò ni wòlíì olúfẹ́rẹ́ òní. Prayer city ti CAC Mẹ́tẹ́ tọ̀blẹ̀ lẹ́nu sọ́nsọ́ láti máa pàdé o. Ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ máa wà fún gbogbo èèyàn. Ajá balẹ̀. Ajá balẹ̀. Ajá balẹ̀ ìròyìn tẹ̀síwájú ìkànnì fresh lawa Ìlọrin ní challenge ibẹ̀ ni bàbá mi Dùmàrè sọ wá di gé àlọ́yè sí ayé ẹ̀ṣẹ̀ ìṣòsì ìròyìn kan bẹ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard tí mo fẹ́ sáré mú kánmọ́nkíá mo ti sọ̀rọ̀ ìròyìn Sunday Igboho lẹ́ẹ̀kan ìròyìn ti ẹni tó ń léwájú IPOB rèé tó wà láhàámọ́ àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ wa Nàìjíríà ìyún Nnamdi Kanu gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọn ni ẹnikẹ́ni tó bá bá Kanu sọ̀rọ̀ níbi wọ́n fi pamọ́ sí lọ́dọ̀ ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ wa Nàìjíríà yóò jẹ́ kísà níyà wọ́n ní iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lẹ́wà nàìjíríà ni mò ń fìyà jẹ ẹnikẹ́ni tó wà láhàámọ́ tó bá ń bá Nnamdi Kanu sọ̀rọ̀ tàbí fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tàbí farakínra tàbí sọ̀rọ̀ fún un kì í ṣe èmi mọ̀ sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ bí agbẹjọ́rò Nnamdi Kanu àwọn agbẹjọ́rò rẹ̀ náà sọ bẹ́ẹ̀ ẹni tó ń léwájú ikọ̀ agbẹjọ́rò rẹ̀ Ifeanyi àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tí wọ́n kọ síta láti fi ẹ̀hónú wọn hàn lórí ìṣekúṣe tí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe Kanu níbi tí wọ́n fi há sí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n pé ìwàkuwà ni wọ́n hù sí Nnamdi Kanu níbẹ̀ kódà wọ́n ní ẹnìkan tó fìgbà kan jẹ́ alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ tọ́jọ́ mọ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ìyún Police Service Commission olóyè Simon Okeke n ló ti kọ́ pé pé ọ̀dà o káwọn àgbààgbà lẹ́yà ìgbò kí wọ́n farabalẹ̀ jókòó àti àwọn míì náà tọrọ Nnamdi Kanu kan kí wọ́n jókòó pẹ̀lú ìjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà kan fi kùnlùkùn pẹ̀lú ẹ̀ láti wá ojútùú sí dúkù tí ń bẹ láàrin igun méjèèjì kan sì wá bí wọ́n ṣe yọ Nnamdi Kanu kúrò nínú àhámọ́ tó wà nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ síta lórí bí Nnamdi Kanu ṣe wà ní àhámọ́ àti ti ojú rẹ̀ ń rí ń bẹ̀ lọ́dọ̀ àwọn àjọ DSS ibẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ pé pẹ̀lú gbogbo ohun tí ilé ẹjọ́ ń pa ní àṣẹ pátápátá wọ́n ní ìgbáyégbádùn Nnamdi Kanu ní àkàtà àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ wa Nàìjíríà kò bójúmu tó rárá wọ́n ní kódà ọ̀rọ̀ kan wà tí Kanu fi síta tọ́rọ̀ ọ̀hún sì pọ̀ díẹ̀ ẹ̀jẹ̀ ń sáré mu níbele ń já ó àtìmọ́lé kan tí ó kò gba ẹsẹ̀ méjì ó ní òun ni wọ́n máa ń fi òun sí fódìdí wákàtí mẹ́tàléníogún twenty three hours ní ojúmọ́ kan ó ní odidi wákàtí kan ni wọ́n sì fòun sílẹ̀ kí òun bọ́ síbi tí atẹ́gùn wà tí òun lè gbàtẹ́gùn sára ó ní kódà níbi àtìmọ́lé tó há pinpin yìí tán máa ń fòun sí yìí èèyàn kì í rí ìtànṣán òòrùn ńbẹ̀ ó ní wọ́n ṣà eléyìí kí nǹkan lè bá a ṣe òun ní àgọ́ ara débi pé òun ó tù kátán yányán tí nǹkan ó sì ṣe òun tán ní pátápátá ó sọ̀rọ̀ ó ní nígbà tán bá fòun lẹ̀ fún wákàtí kan pé kó wọn gbatẹ́gùn tá a bá rí ẹnikẹ́ni lára àwọn tí wọ́n jọ wà látìmọ́lé ń bẹ̀ tó kàn kí òun á òun tọ̀ ń mọ̀ rógo ó ní wákàtí kan tí wọ́n fi fi òun lẹ̀ pé kó wọn gbatẹ́gùn ó ní tá a bá rí ẹnikẹ́ni tó bá kàn kí òun tàbí tó juwọ́ sóun ọ̀rẹ́rìn sóun tàbí òun kí òun náà tún kí òun padà à nǹkan ṣe òǹtọ̀hún ó ní òǹtọ̀hún náà ṣe ìtọ́wò àtìmọ́lé onípinpin oníwákàtí mẹ́tàléníogún wọn ó fi òǹtọ̀hún náà síbẹ̀ dánwò ó látìgbà tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ni àwọn tó wà látìmọ́lé ọ̀hún táwọn jọ wà ní ọgbà àhámọ́ ọ̀hún wọn ò ti bá òun sọ̀rọ̀ mọ́ ó ní kódà bí òun rẹ́rìn sí wọn wọn kì í rẹ́rìn padà ó ní kálukú yáa dúró ti ń tọ́ bá wá síbẹ̀ ó ní ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà wọ́n ṣàn ọ̀nà láti rí pé nǹkan ṣe òun ó ní kódà wọn ò jẹ́ kóun pààrọ̀ aṣọ aṣọ tó wà lára òun látìgbà tí wọ́n ti rú òun látòlédè Kẹ́ńyà wá ó ní òun náà ló sì wà lára òun di bí wọ́n ṣe ń kọ ìròyìn yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní àwọn nǹkan àdúrà tó jẹ́ bíi religious materials tí àwọn agbẹjọ́rò òun máa ń mú wá pé kóun fi máa ṣàdúrà ó ní gbogbo ẹ̀ pátá ni wọn ò jẹ́ kí ọwọ́ òun bà ó ní kódà àwòbójú òun tí òun lò torí pé ọrẹ ojú òun méjèèjì díẹ̀ oní tí àwọn ẹ̀ṣọ́ aláàbò fọ́ nígbà táwọn jọ ń jìjà poro gan nígbà tí wọ́n fẹ́ palẹ̀ òun mọ́ kúrò ní ilẹ̀ Kenya ó ní dìsín yìí wọn ò dá àwo ojú òun padà fóun wọn ò sì jẹ́ kí òun lo àwòbójú míì láti rí i pé ẹ̀yìn ojú òun méjèèjì ṣiṣẹ́ dáadáa ó lè sì ń jẹ́ kí àkùdé ó dé bá ìríran òun ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní kódà nígbà míì wọn kì í gbà kóun rí àwọn agbẹjọ́rò òun kóun bá wọn sọ̀rọ̀ tàbí kóun àti wọn jọ takùrọ̀sọ ó ní lọ́pọ̀ gbà tí òun bá fẹ́ sùn lòun mọ̀ béèrè pé ẹ dákun ṣé mo rí pílò mẹ́rin tí wọ́n ní kò sí ti ń jẹ́ pílò ó ní òun ó sì sùn bẹ́ẹ̀ tó fi jẹ́ pé àyà ó mọ dùn òun tí ọrùn náà ó sì mọ ro òun ó ní ní ọjọ́ ìkẹtàdínlógún oṣù july ọdún 2021 ìkan lára àwọn agbẹjọ́rò òun ó ní ó wá wo òun ní wíwò tó wá wo òun iṣẹ́ ni wọ́n palẹ̀ rẹ̀ mọ́ tí wọ́n sọ sínú àtìmọ́lé tó sì jẹ́ pé fọ́pọ̀lọpọ̀ wákàtí ni wọ́n fi ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ó ní ojú Nnamdi Kanu ni wọ́n ṣe ṣe èyí wọ́n sì ń ṣàǹfẹ́ kí omi tútù ó dà sí lọ́kàn kí wọ́n fin pinpin kí wọ́n sì fin lápè ẹ wo ọ̀rọ̀ pọ̀ mbẹ̀ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard èyí tó jáde láàárọ̀ yìí ni ìròyìn míì náà tún wà tó ń sọ̀rọ̀ ìyún bẹ lójú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune ibi tí Fálànà ti rọ ààrẹ Muhammadu Buhari pé kó gbé ìgbìmọ̀ olùwádìí olómìnira kan dìde tí ó ṣèwádìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ilé adájọ́ Mary Odili tí ó wà ní ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa Nàìjíríà gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọn ní akọ́níwájú adájọ́ ọ̀jìnì agbẹjọ́rò ọ̀gbẹ́ni Fẹ́mi Fálànà ló ti ní inú òun ò dùn sí ìwádìí tí ó ń lọ lọ́wọ́ lórí bí àwọn gídíngangú kan ṣe yàwọ ilé Justice Mary Odile tí ó sì jẹ́ pé di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìṣe ló ń lọ tó ń bọ̀ tí wọn ò sì tí ì mọbi tí wọ́n fi orí ọ̀rọ̀ kà ó ní ààrẹ Muhammadu Buhari lóòótọ́ lórí ìrìn àjò àmọ́ ti padà dé báyìí ọ̀dà o a mọ̀ pé ṣẹ̀lú ló lọ́ọ́ ṣe àmọ́ à ń rọ ààrẹ Muhammadu Buhari pé kó gbé ìgbìmọ̀ olómìnira kan dìde tí ó ṣèwádìí lórí àwọn tó wà nídìí ntọ́ṣẹlẹ̀ ọ̀hún torí pé bí ìgbà tó fọṣẹ yí ilẹ̀ wa Nàìjíríà lára ni Falana nígbà tó ń sọ̀rọ̀ yìí lórí móhùnmáwòrán Channels ibẹ̀ ló ti sọ lánàá Thursday níbi ètò kan tí Nigeria Tribune tí àwọn tọpinpin rẹ̀ ó ní ẹ wò ó gẹ́gẹ́ bí agbẹjọ́rò òun fẹ́ sọ fún yín ààrẹ Muhammadu Buhari rìnrìn àjò lóòótọ́ ó sì ti padà dé àmọ́ a fẹ́ kó gbé ìgbìmọ̀ kan dìde ìgbìmọ̀ òun ni ó wo ohun tó ṣẹlẹ̀ gangan ó ní ẹrẹ̀ ńlá ló jẹ́ fún ilẹ̀ wa Nàìjíríà pé àwọn gidi nǹkan kọ̀ọ̀kan ó sì kó ara wọn jọ wọ́n sì gba ìwé àṣẹ àyẹ̀wò tá a mọ̀ sí search warrant ó ní wọ́n sì lọ sí ilé adájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà wọ́n sì yẹ̀yẹ́ rẹ̀ pé àwọn fẹ́ wo ilé rẹ̀ ó ní kò sì sí nǹkan tí ó tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ó ní ọ̀dà náà ṣé bá ṣe fòpin sí àwọn ìwà àbàjẹ́ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ wa nàìjíríà rèé ó ní òun sì sọ̀rọ̀ òun ní October twenty nineteen October twenty, October twenty nine pé tí a bá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí wàhálà ó ṣẹlẹ̀ ó ní lọ́dún sixteen. ó ní ṣe bí wọ́n ṣe lọ yẹ ilé àwọn adájọ́ kan wò lóru nu ó ní ǹjẹ́ nígbà náà àwọn adájọ́ yòókù ṣé wọ́n dìde láti tako ọ̀rọ̀ yìí ó ní ṣe mọ̀ pé irú ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Ghana tó sì jẹ́ pé adájọ́ mẹ́rin ń ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn òru gọ̀jọ́ ni wọ́n wọ ilé àwọn adájọ́ tí wọ́n ní wọ́n ń yẹ̀ wọ́n wò obìnrin kan tí ń tọ́mọ lọ́wọ́ òun náà gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra kí ló dé ó ní òun ti rí ewu ńlá lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà nígbà náà tóun sì bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ó ní ìgbà kejì rèé tí wọ́n lọ sí ilé adájọ́ Mary Odili ó ní láàrin ọdún méjì ó ní lọ́dún tó kọjá kò sẹ́ni kankan tó sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ yìí ó ní lọ́dún tó kọjá lòun ti bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn èèyàn tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ burúkú yìí ó yẹ ká fi wọ́n jófin nígbà tí ilẹ̀ wa nàìjíríà ń ṣorílẹ̀-èdè tí ò sí òfin àbí tó fi òun múlẹ̀ ńbẹ̀ ó ní ẹ̀ sì wọ ilé adájọ́ ẹ̀ lọ ṣe bó ṣe wù yín ó lọ dáa náà o ó ní ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ò tí ì rí nǹkan kan ṣe ẹgbẹ́ àwọn amòfin nílẹ̀ wa nàìjíríà nàìjíríà bar association ó ní ǹjẹ́ wọ́n tako ìṣẹ̀lẹ̀ yìí nígbà tó ṣẹlẹ̀ nígbà náà ó ní ìdínú tó tún fi ru àwọn kan sókè láti lọ ṣe bẹ́ẹ̀ ó ní mọ́kànlélógún ni wọ́n pè wọ́n wọ́n ní ọwọ́ ba mẹ́rìnlá ó ní wọ́n sì ní wọ́n ń wá àwọn méje yòókù ó dáa náà níbo ni wọ́n ti kéde pé wanted làwọn méje yìí o tàbí kí wọ́n fowó kọ́ wọn síta pé wọ́n ń wá wọn ó ní wọ́n sọ pé ọlọ́pàá tó wà ńbẹ̀ òfegè ni ọlọ́dà náà o májísírèètì ilé ẹjọ́ e tí ó fọwọ́ sí àṣẹ lọ yẹ̀ wò ìyún search warrant ó ní ṣé òfegè lòun náà nígbà májísírèètì ilé ẹjọ́ yìí padà wàá rí i pé lóòótọ́ ó ní àwọn èèyàn lọ gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti gba tó yìnbọn pè ní search warrant lọ́wọ́ òun wọ́n ní ṣé bó jáde sọ̀rọ̀ pé àwọn mọ̀ tán òun ni òun rò pé àwọn èèyàn tó tọ́ ni òun ò mọ̀ pófegè ni wọ́n ọ̀dà lẹ́yìn ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ yìí ṣé kò yẹ ká ti mọ̀ pé ẹni tó lórí láyà lọ síwájú májísírèètì tó sì gba tó ń pè ní search warrant àjẹpẹ́ òǹtọ̀hún ó lẹ́nìkan lẹ́yìn tí ó sọ pé kọ́mọ lọ kò sí wàhálà tí ó ṣẹlẹ̀ ni àbí ẹ̀rí nǹkan kan bí ọgbọ́n nú ọ̀rọ̀ tó ń sọ òun ó ní wọ́n pé ọ̀kan nínú wọn ń ṣiṣẹ́ fún Anthony General ìyẹn agbẹjọ́rò àgbà ilẹ̀ wa Nàìjíríà agbẹjọ́rò àgbà ilẹ̀ wa Nàìjíríà ní òun ọ̀mọ́ ń parẹ́ o ọ̀dà ó ní NBA àwọn náà sì ń wòran wọ́n ní wọ́n pé ọ̀kan nínú wọn jẹ́ ọlọ́pàá òfegè ó wọ́n mú mẹ́rìnlá wọ́n ń wá méje àwọn wọ́n ń wá méje yòókù wọ́n ní sójà ní méjì yòókù ó ní ṣé bá ṣe máa bá a lọ rèé ó dà náà ohun tó tọ́ ni kí ààrẹ Muhammadu Buhari gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí ìgbìmọ̀ ọ̀hún ò ní náwó òṣèlú nínú tàbí àwọn kan tí ó jẹ́ pé wọ́n padà ṣe àyídáyídà ó ní ìgbìmọ̀ ọ̀hún ni ó tọpinpin kí ló ṣẹlẹ̀ gan àtàwọn tó wà nídìí ntọ́ṣẹlẹ̀ náà. Nigeria Enterprises gọ́níyà fíjì lọ́rọ̀ furniture ní tohac interiors gbogbo ayé ló ti gbà pé àwọn gan ni home of imported furniture àrà tí wọ́n wá gbédé ní tìfà òpin ọdún tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní iléeṣẹ́ wọn báyìí àìdébẹ̀ láìrí tó wù yín pàápàá jùlọ imported bed lónìrànràn tó fi mọ́ orthopedic mattresses lóríṣiríṣi sáìsì tẹ́ bá ń fẹ́ àga dẹ̀nkùdẹ̀nkù tó jẹ́ tọlọ́lá dining set tẹ́ lè bá láàfin stools tó fi mọ́ table àti dressing mirror tó kọjá àfẹnuròyìn ìròyìn ibẹ̀ ni wípé lákòókò end of the year promo yìí owó òfàlẹ́ lẹ́ máa fi ra èyíkéyìí furniture ní tohac interior tẹ́sí tó gbẹ̀bọ̀ ọdún lóríṣiríṣi ẹ̀ tètè kàn sí tohac interior ẹ̀ka tohac nigeria enterprises ní àgbẹ̀kẹ́ kọ́ládàísí plaza àdójúkọ yídì agodi gra ìbàdàn tàbí kẹ́ pé oh eight oh nine three one five three seven nine one tàbí oh eight one five two two one eight five oh two tohac interior home of imported furnitures odò òwúrọ̀. àwọn adèlè tí ó dò. akéde ìpapòdà bàbá wa olóògbé Gabriel Ọládòkun Lágúnjú ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléèwé Emmaus Theological College olódó ńbàdàn tí wọ́n sì jẹ́ ààrẹ àná fún CAC lágbàáyé bàbá sùn ní olúwa lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún twenty twenty one lẹ́ni ọdún méjìdínlọ́gọ́rùn-ún díẹ̀ lára bẹ́tò sìnkú yóò ṣe lọ́rẹ́ Tuesday ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún yìí ní ìsìn orin àṣálẹ́ onígbàgbọ́ pẹ̀lú National Sunday Schools Department láago méjì ọ̀sán lẹ́yìn náà ní ìsìn alẹ́ onígbàgbọ́ yóò tẹ̀lé pẹ̀lú ìjọ CAC fásitì òkè ìṣiríyè olódùnbàdàn láago mẹ́rin ó bá wá dọjọ́ wednesday ọjọ́ kẹrìnlélógún oṣù kọkànlá ọdún yìí ìsìn orin àṣálẹ́ onígbàgbọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ emmaus theological college etcosa yóò ṣe thursday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n látẹ̀ bàbá nítẹ̀ ẹ̀yẹ láago mẹ́wàá àárọ̀ àìsùn onígbàgbọ́ daago mẹ́ta ọ̀sán aago mẹ́wàá àárọ̀ friday orin ìdágbére àti ìsìn ìsìnkú láṣẹ kátó fẹ́rúfẹ́rú